Thank you. Daru Naim International School is at 8 Ibijokeoke Street, Powerline Bus Stop, off Last Sherry Road, Lagos, Nigeria. Phone 070 868 Daru Naim International School is... Alhamdulillah. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من وقو جماعة فلون أترى إكيولون إكيولون قلوا لي بس وجوا وقاوا النبي ومحمد إكيولون أتي إكيولون تي أترى فالنبي ألون جو براليه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

ọba àlekè ọlálọ abẹ́lọ́hún pẹ̀lú orúkọ èyí tó dáa jùlọ àti àwọn àròyìn ẹ̀ èyí tí fi ga jùlọ ọlọ́ba wa pa náà dẹ́bọ rẹ́ kọ́lọ́ba wa pa ẹbọ náà rẹ́ kọ́lọ́ba wa bá rẹ bídẹ́ àṣetánì ńlẹ̀ kọ́ba gbé súnà ànábì wa Muhammad wẹ̀yìn tẹ́ ń gbọ́ mi nítòsí ń níbi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wa Ramadan wa yìí à ń ka àpẹẹrẹ àti ń taari tá a fi mọ̀ obìnrin yìí obìnrin rí ni nǹkan tá a sì fẹ́ kà pẹ̀lú ògo ọlọ́run ọba ń lọ bíi mẹ́tàlá àti kan tó tó mẹ́wàá níbẹ̀ a lè ti sọ ṣáájú nínú tá a kà obìnrin rí yóò jẹ́ kọ́nítà yóò bẹ̀rù ọlọ́run ọba nínú tá a ti kà kọjá obìnrin rí yóò jẹ́ hafidatan lil ghaibi bima hafidallah kò ní ma ṣe sìnà obìnrin rí nínú ta kakọjá fún alahadaru mina shaitan alahadaru mina shaitan yóò máa sá fún shaitan gbogbo àwọn àdìkárù tí jẹ́ shaitani ó jìnà sí ni obìnrin rí máa ṣe ni suratul bakara nù lé afẹ́ wọlé àdìkárù afẹ́ jáde àdìkárù afẹ́ jẹun àdìkárù tá a ṣe ń gbà tá a bá jẹun òjò ń rọ àdìkárù tá a ń ṣe àkùkọ ń kọ àdìkárù tá a ń ṣe afẹ́ súnmọ́ rẹ ní lọ́kọláya àdìkárù tá à ń ṣe gbogbo ẹ̀ lèyẹn ṣe nulẹ̀ torí kí ṣèitán kọ́mọ wọlé wa dalérú mọ́kọ àtìyàwó ní orí nulẹ̀ ó di mẹ́ta èyí tí jẹ́lẹ̀ kẹrin obìnrin rẹ ìdìkálù sùúrùrì ala zawjiha yóò jẹ́ kọ́kọ́ máa rí òun gbogbo àkínú rẹ̀ ọmọ dùn gbogbo ntí dọ́kọ́ nú pátá ní ọmọ sí pẹ̀lú ọkọ níbi ìmúra àtàwọn èyí tó kù lẹ́yìn rẹ̀ náà obìnrin re yóò jẹ mutawatiya obìnrin wọlé ń pè mutawatiya lẹ́yìn sàtìfà dọ̀tàn wàlà àgàlẹ̀ ìdọ̀ kò ní jẹ́ obìnrin tí ó le kankankankan tí ó máa bínú tí ó máa jà tí ó máa ságídí obìnrin rẹ ò ní jẹ́ bẹ́ẹ̀ obìnrin rẹ yóò jẹ́ muwasiya kí ni ìtumọ̀ bí tá à ń pè muwasiya yóò máa dúró lẹ́bi ọkọ gbogbo ìgbà ni ibi ọkọ bá wà ní ọwọ́ kò ní máa ta kọkọ rẹ̀ kò ní yẹ̀yẹ́ ọkọ rẹ̀ ọkọ ò ní máa lọ lọ́tọ̀ kó máa lọ ní ọ̀tọ̀ obìnrin rẹ kò ní í ṣe takusir kò ní í ṣàṣe ètò fi haki zawj níbi ẹ̀tọ́ ọkọ jíjẹ ọkọ mímu ọkọ títọ́jú ilé ọkọ bíbọ́kọ gbọn bẹ́ẹ̀dì kíkasọ tọ́ bọ́ọ̀lẹ̀ mú yìí tọ́ dáa fún láti wọ̀ bá a fọ́nú ẹ́ńjìnì tí wọ́n fi ń fọṣọ bá a lọ nígbà míì gbogbo àwọn téèyàn fi ṣe kídìmọ̀ ọkọ téèyàn fi tọ́jú ọkọ tipa rẹ̀ bá ká tọkọ sì fún láyè kó ṣe gbogbo ẹ̀ ní ọmọ ṣe obìnrin rẹ̀ inu tá fi mọ̀ ádámù yẹrẹ hákì zawji bin nafaqa kò fi náwó ní ọkọ la o ti mọ bọ́kọ rẹ ti mọ èyí ń fi kí tó sàátì mí sàátì lọ́lọ́run wí di fámìlì rẹ̀ wọ́n mọ̀ ń kódìrà alayhi rizquhu ẹni ti fún mọ́ni kó se mọ́lẹ́rì ẹ̀ mọ̀lẹ́bí ẹ̀ ọkọ̀ rẹ̀ kọ̀ọ̀kan pàjọ́ tó ti ń rà fún òun náà lọ ipa rẹ̀ ká mọ́tò ní sámọ́sà gbọ́dọ̀ ra sọ́kàn fún ọ sámọ́sà gbọ́dọ̀ ra mọ́tò bíi ti ń sàlàyé fún ọ lóníkíní ń ṣe ọ àwọn ẹgbẹ́ rẹ ó ní wọ́n ń ṣe fàyàwọ́ ìwọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ wulẹ̀ kọ́ ọmọ fẹ̀yìn wọ́ obìnrin rẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ láéláé ẹnu tọ́lọ̀ ń bá mú wa yọ ìyá yọ pẹ̀lú ọkọ ẹ̀ kò sí ní ní ọkọ pẹ̀lú ìnáwó èyí ò ní jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ èyí jẹ́ ẹlẹ́ẹ̀kẹsán obìnrin rẹ̀ kò ní jẹ́ láì múre fọ́kọ ẹnu tọ́kọ bá ṣe yóò dúpẹ́ dọ́kọ̀ bá ṣe yóò gbogbo àwọn tí mò ń sọ kọjá yìí nígbà tí mò ń sọ mò ń mú ẹ̀rí wá ní orí rẹ̀ ẹlẹ́kẹ̀sánú èyí tá a wá sọ gbẹ̀yìn tí sẹlẹ̀kẹ̀ wá òun wá bu kọkọ ni yóò sì pàtàkì ọkọ rẹ̀ ni mo fi ń sọ ńgbà tá a ọkọ ò níyì kankan lọdọ ó bẹ́ẹ̀ni kọ́ pàtàkì ẹ̀ ọyọ pàtàkì nǹkan rẹ̀ bẹ́ẹ̀ni kọ́ babara rẹ̀ ọyọ babara nǹkan rẹ̀ láfilẹ̀ ọmú àdìsí ti Mu'azu ọmọ jábàlì wa tó lóun lọ sáwọn ìlú kan àwọn pásítọ̀ ọbẹ̀ àtàwọn eléré ẹ̀sìn ibẹ̀ wọ́n ń feri kalẹ̀ fún wọn ya Rasulullah ó yẹ ká máa feri kalẹ̀ fún wọn náà ní mọ̀nà ànábì ní rárá tí a bá tiẹ̀ yọ̀ǹda fún mi kí n pàṣẹ feri kalẹ̀ nú ẹ̀sìn yìí ìyàwó ni ìbá pàṣẹ fún kó máa feri kalẹ̀ fún ọkọ rẹ̀ sẹ́wọ̀n pé ni pé ọwọ́ ọkọ ṣe kí ni ọlágbára gan kì í ṣe irú ọkọ òun ni wọ́n máa yẹ̀yẹ́ tó máa sọ̀rọ̀ kọ̀rọ̀ sí ìta dó sínú ni èyí jẹ́ wàá jẹ́rẹ̀ kọkànlá tá a fi bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ ní ṣe rí ìyàwó tá a pè ń yàwó rí lábẹ́ ọkọ rẹ̀ yóò jẹ́ yàwó tí ó ṣe déédéé láàrin àwọn ọmọ tó bí kí lágbà pẹ̀lú déédéé nì inú ètò ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá bí ọmọ mẹ́ta àbó bí méjì àbó bí mẹ́rin inú ètò ọlọ́run ẹ̀mí ọmọ mi máa ń sí sọ́dọ̀ baba tó yẹ pé tí baba rẹ̀ ọba sí nílé ìyá gan mọ̀ pé baba rẹ̀ ò sí nílé ẹ mọ̀ sí dáàdì dáàdì dáàdì bí baba bá lè sùn ta àbólójọ́ méjì ń ta ọmọ ní ọ̀fẹ́ lè máa sáré tí baba rẹ̀ bá ti dé báyìí dé gbogbo bí ti ń ṣe bà ti ń sókùnrùn ara rẹ̀ ó ṣe ni yóò yálẹ̀ kan náà ni yóò yálẹ̀ kan náà sẹ́yìn tóbi yìí bá so bìnrin irú ọmọ tó bá débẹ̀ òbí ibú máa hàn lè mọ̀ òbí ibú yóò hàn lè mọ̀ yóò ní Saad jáde bàbá rẹ̀ òsínbí ní sí bàbá rẹ̀ nìkan lọ́mọ Rizka ọ̀yà wọlé wọlé wọlé ọmọ àwọn ń jìyà fẹ́ bàbá rẹ̀ tó ṣe kí ni tó nínú ni ṣé ìyá rí nu níta àfi mobìnrin bí tí ń fìfẹ́ hàn Rizkọ bẹ́ẹ̀ náà ni ó fìfẹ́ hàn Saad kò ní torí pé Saadu ọkàn rẹ̀ sí bàbá rẹ̀ kọ́ máa hàn lè mọ̀ èyí wọn là ń pè ní al-adilu bayna al-awlad kóbìnrin balance láàrin àwọn ọmọ lábẹ́ déédéé láàrin àwọn ọmọ náà obìnrin rẹ̀ kò ní kẹ́yìn ọmọ sí baba abẹ́ déédéé lọ́wọ́ kí ni túmọ̀ ẹ̀ ọlọ́run dán ọkùnrin mi wò tọ́jú ọkùnrin rẹ̀ gbogbo ẹ̀tọ́ pátápátá tipa rẹ̀ ká ní sínú ilé ìyá ó sì jẹ́ ọmọ yí àwọn ọmọ pé baba àwọn èsè baba rẹ̀ o àbí ńgbọ́ bá gbé nǹkan ọbẹ̀ wọlé tó ní ẹ wò ó tọ́kí lọ́yẹ ká ṣe fún yín dáàdi yín ò fowó lẹ̀ láfẹ́rẹ́ já o láfẹ́rẹ́ kóté èwo kóté lẹ̀ ń jẹ yìí dáàdi yín ò fowó lẹ̀ ó sì ti sanwó ọbẹ̀ àwọn ọmọ wọn máa wọ bàbá ní wo pé ah, irú bàbá burúkú wò lélẹ́yìí yín ti ń gbin étrèdì bàbá sáwọn ọmọ lẹ́mi láti ọlọ́mọdé afẹ́mi bò gbogbo ẹni tí ń bá ń wúrú bẹ́ẹ̀ kó kì í bọlẹ̀ kó dómi eré ọkọ mi ò kó school fún yàwó ó ti mọ̀ kọ́kọ́ ráyè òun lòun wà nílé ọkọ ti gbà pé mo ti san school fees ìyàwó lówó síbòmíì tọ́ba wá ṣe sà àwọn ilé yóò lé ọmọ wálé tí a bá délé wa ni à ẹ wo ọlọ́run tọ́jú yín ọlọ́run ní fi yín lámi lójú ọlọ́run bá ń ṣe yín léyìn bàbá yín ni ọ̀sán wò bàbá yín ni ọ̀sán wò ṣé déédéé nu ṣé wàá rí nu obìnrin rè oníṣerú ẹ obìnrin rè oníṣerú ẹ kọ́dà obìnrin rẹ bí ọkọ gan ọ̀rọ̀ owó san yóò mọ bí o ti máa ṣe kíni tí ò ní hàn sí ìyàwó tí ń kẹ́yìn ọmọ sí bàbá kì í sobìnrin rẹ ìyàwó tí ń jẹ́ ó yí àwọn ọmọ pé bàbá yín èèyàn bú ni o ahun ni o kọ̀tọ́jú mi o ìfìyà jẹ yín o kọ̀ra sọ fún yín o òbí bulomi náà kọ́dọ̀ ọkọ mi ṣe gbogbo ntí ká pátápátá síbẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ òrí ń bàbá rí pẹ̀lú ntí ìyá wọn ti sọ sínú etí wọn àti tó ti gbìn sínú ọpọlọ wọn irú àwọn ọmọ bí wọn dàgbà wọn máa hàn bàbá lè mà kí ló fà ìyá lọ́kẹ́yìn wọn síra wọn. ìyá tí òṣèré dé àárín àwọn ọmọ tọ́já sí pé torí pé sáàdù àbí abdulrasaq ó nífẹ̀ẹ́ bàbá tí wọ́n fi é hàn sọ́mọ tó nífẹ̀ẹ́ bàbá ṣe é mọ̀ pé túmọ̀ ẹ̀ ni pé àwọn ọmọ tí ń fà mọ́ra òun náà tí sì ń lé kan jáde torí pọ́ mọ̀ òun fẹ́ràn bàbá rẹ̀ ṣe é mọ̀ pé àwọn ọmọ òun nù ní padà sọ̀rẹ́ o torí tí ń yóò yé wọn pé ẹ̀ ṣe ọ̀kan náà gbogbo ẹ̀yin obìnrin tíru eléyìí bá ń bẹ lọ́wọ́ yín ẹ lọ́ọ́ obìnrin tó bá nílò àwọn ń ta kàálẹ̀ yìí lọ́wọ́ ń túmọ̀ pé aburú wà lára obìnrin náà àmọ́ obìnrin tó lè fílẹ̀ tí ò ṣerú ẹ̀ ń túmọ̀ pé obìnrin rẹ ni anabi muhammad sallallahu ta'ala alayhi wa sallama ń sọ fún wa nínú àdìsí tí ń bẹnu sunanu àbí dáwúdà ń sọ fún wa pé ní ìdílù bẹ́yìn àwòládìkùn ẹ̀yin mùsùlùmí ẹ ṣe dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ tó ẹ bá bí ìdílù bẹ́yìn àwòládìkùn ẹ̀yin mùsùlùmí ẹ dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ tí ẹ bá bí nínú táàfin mobìnrin rí ni kó jẹ́ kọ́ mọ́ ríra wọn lọ́kàn náà kó sì jẹ́ kọ́ ọmọ ọmọ pé baba ni baba wọn kó sì má fi láì baba wọn hàn wọ́n ọkọ rẹ bá ṣe ọ tí o ṣe nǹkan kan tó o bá pè sá kéèsì kò yóò jójú àwọn ọmọ gan àmọ́ àwọn ọmọ rẹ jòkó wọn sọ pé lórí ibú olóòsì owó ara rẹ ọlọ́lọ́tàárọ̀ òfowó ọbẹ̀ lẹ̀ òṣègbà ọ̀sáwó àwọn ọmọ náà wọn wò pé àṣìbáyé ń dádì ìwárí tọ́bọ́ tí wọ́n jọkùnrin rẹ tí ò fẹ́ kílẹ̀ ọ̀dàrú yóò kàn máa wò ìyàwó yẹn báyìí tí wọ́n máa wò pé tó bá pariwo rẹ tán ó dákẹ́ tó bá sùn yóò lọ sanra yóò sùn tiẹ̀ sórí tó ṣeun ó ti dá àárín bàbá àtọmọrú o torí o ti gbin kínní kan sínú lórí àwọn ọmọ pé bàbá yìí bàbá bu ni èèyàn bu ni èèyàn bu ni obìnrin tó bá dérò ẹ lọ́wọ́ kọlọ̀ lè tirú ẹ bọ́lẹ̀ nínú àpẹẹrẹ pómi ìjóbi bu làwọn ti ń ka yìí ó di mélòó báwọn nísìnyí ó di mọ́kànlá èyí tí wọ́n máa jẹ́ nínú tá a fi mọ obìnrin re tẹ́ni tí ọba serú ẹ̀ tá a máa fura sí pé ó dàbí ẹni pélé yaburú wà ní ara rẹ̀ obìnrin re yóò máa gbélé látẹkùnù kharajatan wàlájà kò ní jẹ́ obìnrin tí ń jáde fòtìfòtìfòtì tí ń já káàkiri inú tá a fi mọ obìnrin re ń bọ̀ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ fáwọn àyàwó ànábì Muhammad kíni wí fún wa ó ní waqarna fi buyutikunna wala tabarrajna tabarrujal jahiliyyatil hula wa akimuna salata wa atina zakata ọlẹ́ ìyàwó anabi wa muhammad waqarna fi buyutikunna ẹ fi dimale ẹ joko kẹ joko pẹ̀tẹ̀lẹ̀ kẹ fi di lẹ́nu lẹ́yìn wala tabarrajna tabarrujal jahiliyyatil hula ẹ má ma jáde fòrò fòrò fòrò fòrò fòrò báwọn obi kèfèrí àkọ́kọ́ ti ń jáde ọ̀rọ̀ méjì ló wà nídìí ọ̀rọ̀ yìí o àkọ́kọ́ ọ̀rọ̀ ń bẹ ni pé obì tá a bá pè lóbìnrin mùsùlùmí afẹ́kọ́ máa gbélé jòkó kí ni ìtumọ̀ rẹ̀ àsìkò tí ó máa lò yìí tí ó máa ní ìta lọ a ní kọ́ sọ ẹ bẹ́ẹ̀ sì mí gbọ́ tí wọ́n wà ní wọ́n ní ha gbére ọ̀dà láyéra òǹkà wí kò sì sí láì fi lábẹ́ ṣẹ̀rí ọlọ́run níbi kóbìnrin ó ṣiṣẹ́ kọjáde kọlọ ẹnusẹ rẹ̀ kọjáde kọlọ ẹnusẹ rẹ̀ kó sì wọlé wá àmásìkò tá a fẹ́ kó lò nù lé a fẹ́ kó pọ̀ ju yìí tí ọmọ lò ní mo fẹ́ kó yé yín o àìgbélé tóbi ò gbélé mọ́ lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ dìdakuda o lọ́sọ̀ ọ̀gọ̀rọ̀ ọmọ dìdakuda torí nísìn ọ̀pọ̀lọpọ̀ ò gbélé mọ́ àwọn tí ń bá wọn tọ́ mọ àwọn iléèwé àwọn tí ń bá wọn tọ́ mọ àwọn lẹ́sìn ni àwọn tí ń bá wọn tọ́ wọn àwọn ará àdúgbò àwọn tí ń bá wọn tọ́ mọ àwọn bọ̀dá àǹtí lérí àkàkí ìgbó onírú ọmọ òun ò rí bó o ti fẹ́ sórí wà rẹ sọ́rẹ́sìn rẹ sórí sẹ́sìn rẹ sẹ́yìn ọmọ pọ́nmọ kọ̀ọ̀kan nọmba wà ń tọ́jú olójújù bàbá rẹ àti ìyá rẹ ni tọmọ kaba débì kan tí a bá ṣe bákan bẹ̀rẹ̀ yóò ní adádì mi ṣe báwọn torí dádì rẹ̀ ń lórí ní ògo nọmba wàn tọ́mọ mi bá dé bomi tí wọ́n bá débà kan bí kan yóò ní à ah, wọ́n mímí ẹsẹ̀ bẹ́ẹ̀ yẹn torí ìyá rẹ̀ lórí ní alimẹ́tàlú làálá lórí ní ẹ̀sánpù tó dáa jù ìgbà tí ìrù wọ̀ yàtọ̀ dáa báwọn tó gbélé ìgbà wo lọ́mọ rẹ̀ ó dàbí tiẹ̀ obìnrin ìgbélé jòkó ni nípa akọ́bìnrin yóò ṣiṣẹ́ àbí kọ́mọ́ ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ afásílámù wọ́n fara mọ́ kóbìnrin ó ṣiṣẹ́ wàlẹ́wò ká nàfi kharij baytiha kọ́lá kó jẹ́ pé inú ilé kí ó ti ṣe yóò ṣe ń ta àmọ́ ìtọ́ da àjùnú sí obìnrin kó ṣe lábẹ́ ọkọ rẹ̀ inú ilé rẹ̀ àwọn àfọ lòdì sí kó ṣiṣẹ́ ń ta o ẹ má sì mí gbọ́ yé àmọ́ àsìkò tá a fẹ́ kọ́ pọ̀jù tóbìnrin ó lò kó jẹ́ inú ilé ọkọ rẹ̀ òun ló fẹ́ tọ́jú ọkọ òun lọkọ fẹ́ darí wá fọkàbalẹ̀ sí òun ló tọ́jú ọmọ òun lọmọ fẹ́ lọ iléèwé darí wá bá òun lọ́mọ fẹ́ lọ lé kéwú darí wá bá òun lọ́mọ fẹ́ lọ bí iṣẹ́ darí wá bá bóun náà bá ti wá jáde ta lọ́mọ wá bá ta lọ́kọ́ wá bá. tẹ́bà lọ wọnú mo ti ká àyàlẹ̀ kan tọ́lọ́ ń bá àwọn àyàwó ànábì sọ̀rọ̀ tó ní wàkárínà fi buyutikunna ẹ lọ wọnú àdìsí ànábì wa Muhammad nínú àdìsí tó yẹjú tọ́lọ́ làáfíà ńgbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ bómi ó ti kírun wọ́n ní fasolatuhunna fi buyutihinna khair nínú riwaya mi fasolatuha fi qari baytiha khair kóbìnrin ó kírun nínú ilé rẹ̀ gángangangan ó lóore fún un ju kó kí inú mọ́sálásí lọ nínú riwaya mi fasolatuha fi qari baytiha kó kírun nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ ó dáa fún un ju kó kí mọ́sálásí lọ sẹ́mi àpótúmọ̀ ẹni pé ọlọ́run gan tó gbàrún lọ́wọ́ rẹ̀ èyí tí ó dùn mọ́ tí ó gbàjù ni kó kínú lé tí ó dùn mọ́ tí ó gbàjù ní kò kinu lé amúgbàtọ̀ ń jáde káàkiri yìí ó ti lọ ọjà ó ti lọ ó ti lọ ọ́fíìsì ah, ọba níbẹ̀ kí mọ́sálásí èyí ń ladí sí látẹ̀mùnáwó ìmọ̀ Allahi masajid Allah báwọn obìnrin bá wa ti jáde tán tí a bá làwọn fẹ́ ya mọ́sálásí wá kírun ẹ̀ mọ́lẹ̀ wọn torí ti ń jáde náà tẹ́tẹ́lẹ̀ àmọ́ fasolatuhunna fi buyutihinna khair tí a bá gbélé tí wọn lọ́ọ̀bì kan kí n kí n nulẹ̀ wọn tí a ń gbé òun lọ́dà jù ẹ̀yẹ obìnrin ètò dájú fún yín fẹ́ni tọ́lọ́n bá nípa rẹ̀ ọ̀ka tipa rẹ̀ bá ka tí ì sọ̀rọ̀ yàn òun ni kẹ́ ẹ máa bẹ́ńlé kẹ́ ẹ máa sílọ̀n kẹ́ ẹ máa tọ́jú ọkọ bẹ́ẹ̀ bá wá ṣiṣẹ́ lákọ̀ọ́kọ́ ẹ ṣiṣẹ́ tòsínú ilé yín wọ́lọ́n bá kọ́kọ́ rẹ sọ́ọ̀bù ńláńlá kó sí fún wájú ilé rẹ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ láyà nábì wa Muhammad tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n dolówó ẹ jẹ́ n sọ̀kan fún yín àmì ìdí mo fẹ́ sọ fún yín mọ̀kànfẹ́ sọ ni ìní ọwọ́ máa lu kọ́ máa fi da eléru bọ́ọ̀bá sì wàá lò náà ọlẹ́kọ̀ọ́ tá àti ìríbi yàsí bí ẹ̀kọ́ eléyìí ni arákùnrin kan wá bá anabi njọ kan ó ní ya Rasulullah anabi nínà ó ní yà ń jẹ lówó gbogbo ọ̀ràn yà ní ń anabi nílò lè fẹ́ yà o lọ́ba fẹ́ kan ọfẹ́ kan nìtàn ìnira yóò dàrú kọ̀ wálẹ̀ ó tún ní mo rò pé ńgbà tó ní fẹ́yàwó kí ni yọ anabi tó ní lọ fẹ́yàwó àtọ̀ lọ́ba tó fẹ́ ìkejì ọ̀fẹ́ kejì tán kí ni yóò tún rọrùn ó tún wá lọ bá anabi wa Muhammad anabi tó ní lọ́ọ́ fẹ́ kan sí ó di mí ló bá wọn èyí tí olówó lọ́nà ti ronú báyìí solusa dé nígbà wọn fẹ́ kẹta wọn ìnira tó wá pọ̀ sí i ó tún wá ní ya Rasulullah mo ti fẹ́ pé mẹ́ta ìrọ̀rùn tí ń béèrè kéde anabi nílẹ̀ ọ̀fẹ́ kẹrin súnà bá pé súnà mẹ́rin pé kí ni súnà pé sí owó bá dé àwọn afọ àwa ni a ṣé ìyàwó ti ń kàjọ lójú olówó ni wọ́n ní rárá. kìí se ṣe pé torí pé ń káyàwó jọ lérí ìyàwó ló fi dolówó èyí ń kọ́ obìnrin kẹrin ibi tí ń lọ gan nu ni ẹlẹ́ẹ̀kẹrin tó fẹ́hùn iṣẹ́ ti ń ṣe aṣọ ní hun ta ọwọ́ á mọ̀ ń pa ohun yẹn púpọ̀ bọ́lọ̀ tí wọ́n ní kọkùnrin yẹn ọ̀fẹ́ kọ́ lọ́ọ̀kì tó délé arákùnrin yẹn wọn rà gbogbo àwọn ìyàwó yòókù ń torí tí yẹn bá fẹ́ obìnrin de sobìnrin bọ́ bá fẹ́ yàwó lé ọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ yanni o tọ́ba fi de lówó lọ́wọ́ àtiwọ́ àtọkọ yìí méjì àtìyàwó àtọkọ jẹ ọ̀kan yòókù ìtumọ̀ pé kèé sobìnrin ni eléyìí wọ́n fẹ̀sì kẹrin ìwọ̀n ahun sọ owó tí wọ́n á rí bí aṣọ àwọn mẹ́rin yòókù pẹ̀lú ọkọ wọn wá fi ń jẹun ń bọ̀ wáyà lọ́wọ́ òpin à owó yóò ní tó wá náà kọ́kọ́ yọ̀ǹda àwọn ìyálétọ́ ṣáájú nìkó wọn kọ́ wọn níṣẹ́ aṣọ yìí Ah, ọkọ ní bisimilah àwọn ìyáálé náà sì farabalẹ̀ wọn ò pé ìyàwó kékeré ni pé ìyàwó mi ọlọ́mọ yìí ń rí àtẹ̀yìn tó èmi kọ́ àwọn ò sọ bẹ́ẹ̀ àwọn ò sọ bẹ́ẹ̀ rárá àwọn náà bọ́ sọ́dọ̀ orogún wọn wọ́n ṣe kí ni wọ́n kọ́ṣẹ́ wọ́n bá mọṣẹ́ bí agboolé arákùnrin yìí ti di agboolé tí gbogbo Lárúbáwá ti wá ń kásọ̀ Mádínà nù gbogbo ti dénú. No ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin yẹn iṣẹ́ tí ń ṣe lọ sọ mọ̀lẹ́bí yẹn di mọ̀lẹ́bí olówó ìtumọ̀ ẹni pé àwọn obìnrin ń ṣiṣẹ́ láyé ànábì wa kò sẹ́ni kan tó ní kó mi ọmọ ṣiṣẹ́ àmọ́ ẹ bá wo sẹ́ta lóbìnrin yìí ń ṣe ihun sọ níbo inú ilé ọlọ́run sì fàlùbáríkà sí bóbi bá lè tẹ̀lé ní táwọn wí tó lè ṣiṣẹ́ inú ilé bálùbáríkà bá ti gùn ó ti tàn ìkànnì àwọn jàmáà wa ń bíbà yìí alájí wa Hasan wọ́n sọ fún mi pé Kaduna obìnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ obìnrin yẹn fúra ní máa pò tó bá sì ti po fúra ó ti láwọn tí ń bá ṣiṣẹ́ ẹni tó fẹ́ ra fúra gùn ní fojú kan ń polẹ́kùn lẹ́nu lé wọ́n sì ń gbé wá ta àwọn tí wọ́n ra ń ta sí ń rà bá wọnú fúra àwọn kọmíṣánná àwọn chairmanu àwọn olówó ńláńláńlá wọn àpá kí mọ́tò tí wọ́n bá ti ń darí ibi sẹ́bọ̀ pa àwọn fẹ́ ra fúra ẹni tí ó bá wá ṣe ìnáwó yóò wá sanwó ìnáwó fúra kalẹ̀ yóò sanwó fúra kalẹ̀ pé tọ̀ á sẹ̀mọ́lẹ́lẹ́ ọkọ̀jọ́ báyìí mo fẹ́ kí gbogbo àwọn tí wọ́n máa ń bò mú fúra tó yìí ó wá gbogbo ìyá yẹn Kaduna òun ló lówó jù gbogbo mi Kaduna níbo ló ti lówó rẹ̀ ibi ìfura níbo ní ti ń pò inú ilé rẹ̀ kí n wàhálà rẹ̀ o ti dìdàkudà bí sẹ́nà tó o torí ẹ̀ jẹ́yàn kí n wàhálà rẹ̀ bọ́lọ̀ ń bá yọ báraka kó o lára tó ń ṣe ọ̀tán bọ́lọ̀ ń bá fi báraka rẹ̀ sínú tó ń ṣe ọ̀dọ̀gá báraka ni báraka ni bọ́ bá lè tẹ̀ láwọn tí ń wí fún ọ yìí tó fìdí mọ́lé tọkọ rẹ gbádùn rẹ lóbìn tọ́ tọ́ma bí Islam ti ní kọ́ tọ́ma ẹnu tọ́ ń bá ń sẹ́nu lé bálù báraka bá ti wọ̀ ó ti tàn ó ti tàn ẹ wo wọlé àwọn àfa láwọn àfa wa tàná tí wọ́n sẹ̀ wálẹ̀ irú wọn náà sẹ́kù lé ilẹ̀ tí wọ́n máa kọ́yàn ní kéwú ẹni tí ó máa rò kọ́nù àwọn ìyàwó wọn tí ó máa pọ́n ẹ̀kọ́ léwé ẹni tí ó máa dín kàngú ṣé ẹ má kàngú ẹ má kàngú làtọ̀ ẹni tí ó máa dín kàngú ẹni tí ó máa dín àkàrà ẹ má kàngú. ṣé ẹ má kulikuli òun àti kàngú súnmọ́ra wọn òun àti kankú ṣe kí ni àmọ́tọ̀tọ̀ ni wọn o ìyá mi inú àwọn ìyá wọ̀nyí wọ́n ń ṣe dónkúà wọ́n ń ṣe dónkúà ẹlòmíín ṣe nùnù àwọn ìyá wọ̀nyí tí wọ́n fẹ́ àwọn bàbá tó ṣẹ̀ wálẹ̀ gbogbo wọn ni wọ́n lówó gbogbo wọn ni wọ́n ń kọ́lé nínú mọ̀lẹ́bí wọn tí wọ́n bá fẹ́ ṣe náwó tí wọ́n bá ń pè wọ́n dá yẹ̀kan nínú mọ̀lẹ́bí àwọn ẹlẹ́yà ń dá dọ́bù rẹ̀ tó máa wò pé ẹlẹ́yà tí ọ̀ níbo ló ti rówó alálùbáríkà wọ́sẹ́ wọn náà tó sì múra gidigidi tó láfi kọ́ máa já lọ kọ́ jábọ̀ òní igbá ọ̀la àwo ìwọ àtọkọ rẹ ń gbélé ọ̀sẹ̀ kan yẹn fojú kanra yín kílàbọ̀ rẹ kílàbọ̀ rẹ àlùbáríkà ò sí ń bẹ̀ fún ọ gbogbo orú wọn báwọn tí wọn ò fìdí mọ́lé tí wọ́n ń já káàkiri rìsọ́ọ̀tì tí padà ṣẹlẹ̀ sí wọn dà wọ́n rìgírẹ́tì ẹ̀ lọ́jọ́ alẹ́ ni mo pépà kan níjó ní western world tí wọ́n ní ìta wípé àwọn obìnrin arab tí wọ́n máa gbélé àwọn rí pé gbèsè ayé wọn dáa ju gbèsè ayé àwọn lọ wọ́n ní torí pé environment àwọn ti sọ àwọn dìdàkudà àwọn ò tiẹ̀ ní ti ń jóbìn láàmú àwọn ti yẹ̀yẹ́ àmọ́ àwọn obìnrin arabu wọ́n wà lóbìn bóbìn ti gbọ́dọ̀ rí ìgbésí ayé wọ́n sì dájú tàwọn lọ sáwọn tó ń kọ́sẹ̀ ní kéwù àwọn tó ń kọ́sẹ̀ tí wọ́n kéwù ìwọ́ tó ń kọ́sẹ̀ wọn ni padà ké wọn ò sí pèlè o mọ̀nà ni. ń bọ̀ lọ ní wàkàrẹ́ náà fi buyutikunna wala tabarajina, tabarraja al-jahiliyyati al-ula ẹ fi dimale ẹ má fuse foroforo káàkì obe kẹfẹ ní ìse gànàgànà káàkì sọ fi ọlọ́run ni tabara àwọn ìyàwó ànábì wọn bá wí ṣé orin táwọn ìyàwó ànábì fẹ́ gbà ìwọ nídìí ẹ̀ bí ẹ bá pàṣẹ ẹ̀kan fún ànábì sí ọ̀kan wá ni tí ẹ bá bá àwọn ìyàwó ànábì sọ kínní kan sí ọ̀kan ìyàwó tiẹ̀ tóbi ọba ṣiṣẹ́ kó jẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọjẹsẹ rọrùn iṣẹ́ etílé tí ò ní jìnnà iṣẹ́ ẹnulé kọba mi fàlù barika sí tó o bá wà ń lọ sọ́fíìsì náà ni lásìkò tó lọ tó tètè ṣe kíni tó darí wálé láyé Umar radiyallahu ta'ala anhu àwọn obìnrin ń bẹ tí Umar gbà wọ́n ní òṣìṣẹ́ tí wọ́n ń serú iṣẹ́ tí wọ́n náà ń seun iṣẹ́ wo ni wọ́n ń ṣe ọgbà wọ́n ṣe hisba kí ni mo pè é àwọn táwọn pè ní hisba yẹn àwọn ní ṣẹ̀ríà máa ń pè wọ́n ní al ma'rufi wà náà yìí ánilẹ̀ múnkàrì sẹ́rí à ń pè wọ́n bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa ń mójútó déédéé ní ìlú Umaru wa gba àwọn obìnrin kan tí wọ́n ń bẹ ní amúlù bíi màálù bẹ́ẹ̀ náà múnkàrì tí wọ́n ń ṣe isba tó fún wọn láṣọ jàlibáàbù tiwọn pẹ̀lú nìkọ́ọ̀bù tí wọ́n ń rìn káàkiri láàrin ọjà ẹni tí ń dami sí wàrà wọ́n mu wọ́n ti dá wàrà mà wàrà tí wọ́n dami sí wọ́n dà mà èyí tí wọ́n dami sí wọ́n dà mà ẹni tí ń mísì nǹkan mẹ́kọ̀ọ́ pupa tí ń ta fún mùsùlùmí wọ́n mọ̀ ọ́n pé kò tiẹ̀ yé sórí jí ni kò ti mísì nǹkan mọ́ gbogbo ẹni tí ń tẹ́lá àtàná ọ̀hún kàkí ọjà Umaru ti wá ṣètò fún wọn pé tẹ́ ẹ bá lọ nígbà báyìí ẹ darí ní torí àti fẹ́ ọkọ yín lẹ́tọ̀ọ́ rẹ̀ sẹ́mi àpá àwọn eléyìí náà nísìn wọ́n dàbí àwọn obìnrin tí wọ́n lọ ọ́fíìsì ni tí wọ́n lọ nígbà kan tí wọ́n dé ní bí Umaru ti lákèésí tó fi wọ́n ṣiṣẹ́ tí ń sanwó oṣù fún wọn tí ọ̀dálé wọn rú bẹ́ẹ̀ ló yẹ kí gbogbo obìnrin náà pàkíyèsí ara ẹ̀ rúpẹ́sẹ́ tí mo fẹ́ ṣe ìfẹ́ kọ́ da ilé ọkọ mi rú àní ọmọ ṣiṣẹ́ nulẹ̀ dáadáa ni àní ọmọ ṣiṣẹ́ ọ́fíìsì dáadáa ni àní ọmọ ṣiṣẹ́ kọ́mpìnì dáadáa ni ntíṣẹ̀rí ọba pèlè wọ àfa kan ọ̀gbọ́dọ̀ pèlè wọ ntíṣẹ̀rí ọba fìdí ẹ̀ múlẹ̀ àfẹ́sẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ ni Umaru lásán tiẹ̀ bó ti ṣe yìí àwọn obìnrin tó wà láyé Ànábì sallallahu alaihi wasallam bí wọ́n ti ń tajilé lásán yìí àwọn tí wọ́n gbà lọ́fíìsì dẹ́ńsí ọ́fíìsì lásán yìí ara bẹ́ẹ̀ ló ti kọ́ṣe tiẹ̀ tọ́ra ara àwọn eléyìí nìwọ náà ara àwọn obìnrin ayé sàábé nìwọ náà tẹ́ fẹ́ jọ wọ àlìjẹ́nà ara àwọn obìnrin àsìkò umaru nìwọ náà tẹ́ fẹ́ jọ wọ àlìjẹ́nà tó rí bẹ́ẹ̀ tóbi ọba ṣiṣẹ́ kó fi ètò ṣiṣẹ́ yẹn tí ò ní da inú ilé rẹ̀ rú tí ò wá ní dirú bí ìwo mọ fẹ́ yìí lọ́dọ̀ ọkọ anabi wa muhammad ń sọ fún wa náà hadith tó ní. àlàáfíà kí n tó bọ́ síbi àdísì wọn méjì ni mo pọ̀rọ̀ wọn tọ́lọ́ba ní wàkàrínà fi bòyó ti kọ́ nà ẹgbẹ́lẹ́ jòkó wàlá tabarajina ẹ má wàá jáde bóbi kẹfìrí àkọ́kọ́ ti jáde ẹ̀kejì ń bẹ bá a ti ní kóbìnrin lẹnu sẹ́yìí tí n bá ń bá ìjọba ṣiṣẹ́ kọ́ lọ ṣẹ̀rí àkùnrin ọmọ ṣiṣẹ́ tí n bá ń bá kọ́mpìnì ṣiṣẹ́ kọ́ lọ ṣẹ̀rí àkùnrin ọmọ ṣiṣẹ́ tí ń bá lọ lè nájà lọ́jà kọ́ lọ kọ́ lásìkò tí ó fi ṣe ojúṣe ọkọ fún sẹ̀rí òní ọmọ ṣiṣẹ́ àmọ́ tí ọba wa jáde lọ bí iṣẹ́ yẹn náà kò gbọ́dọ̀ jáde ní jáde kẹfìrí kí ló ń pè ń jáde kẹfìrí bóò lómi mùsùlùmí ti múra táwọn àmọ́ rí gbà rẹ̀ yà ìlíyàtò lè wù lánàá aṣọ táwọn kẹfìrí àkọ́kọ́ ń wọ̀ nù mùsùlùmí ni ọ obìnrin mùsùlùmí ni ọ khadija sherifa juwairiya làwọn ọkọ tó ń jẹ bó sì ń jẹ ọkọ ilẹ̀ yorùbá náà ni ọláyẹmí ọmọlára ọkọ yorùbá tó dáa ni tíṣẹ̀rí ò sí kínní tí ò takò àmọ́ àwọn àmúra kan bẹ tí mùsùlùmí ẹ̀ múra bẹ́ẹ̀ tó o bá fi múra bẹ́ẹ̀ o ti wà nù wàlá tabarrajina tabarujar jahiliyatil ula ìjáde kìfìyà ọkọ nù bó o mùsùlùmí ṣe wọ aṣọ táwọn àdìbò wáyà báyìí táwa ní kí ló kọ yóò ní Sharifa ẹ Sharifa subhanallah ó bí mùsùlùmí ṣe wọ mínísíkẹ̀tì táwa gbogbo kíní ibi ẹsẹ̀ rẹ̀ méjèèjì ń bi òkè irú obìnrin wo nu àwọn tọ́lọ̀ ń gbówá gbógun tìlẹ́rì rẹ̀ nínú ìrí hoho ìrí hoho obìnrin tí ó bá jóbi mùsùlùmí yóò múra tí n bá lọ bí iṣẹ́ bí Islam ti ní kó ṣe kí ni kó múra àwọn kọ̀ọ̀kan múra bẹ́ẹ̀ kọ́ ló ń bá ń san lẹ́sàn-án rẹ o níjẹ́ òní wọ́n wà ní ní Abẹ́òkúta níbi kan jẹ́ ń pè ní Ìbàrà ẹ̀wọ̀n kan wà ń bẹ̀ prison kan wà ń bẹ̀ wọ́n lọ lè ṣe wáàsí fún àwọn ẹlẹ́wọ̀n wọ́n lọ lè ṣe wáàsí fún wọn wọ́n lọ lè ṣe wáàsí fún wọn fáwọn ẹlẹ́wọ̀n ní Ìbàrà lábẹ́òkúta bí mo ti wá dọ̀hún ìjẹ́ kí n wọlé wọ́n ṣe eh, chief justice Ogun State ń bẹ ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́wọ̀n ọwọ́ àrìlísì àwọn kan wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún àwọn chief justice yẹn wọ́n lọ ẹ̀wọ̀n wọ́n kàn wọ àwọn tí kéèsì wọn ọba ti nítumọ̀ mọ́ wọn ó fi ipò wọn rìlísì wọn pé ẹ máa lọlé ọ̀dọọdún wọn sí wọ́n ní bẹ́ẹ̀ pẹ̀lú wọn sẹ́ẹ̀mà èèyàn tá a pè ní chief justice tí ń bá lọ bìkan kí làwọn yóò ṣe àwọn lọ́ọ̀yà àwọn adájọ́ kéékèèké gbogbo wọn ni ó tẹ̀lé lọ ọmọ mi wọlé wọn fi mí sọ́fíìsì èmi náà ń wo mi àti ìyẹn ó ṣàdúrà fọmọbìnrin kan mo rò pádájọ́ lòun náà torí sẹ́mi pádájọ́ àgbà nìyá tí ó ṣáájú gbogbo àwọn tí wọ́n tẹ̀lé náà kí làwọn náà fẹ́ jẹ́ bí adájọ́ bí lọ́ọ̀yà bí nǹkan kan abẹ́ náà kọ́ gbogbo wọn tí wọ́n bá ti sẹ́nà amòfin làwọn náà kò kàn wọ́n nìkan ní mẹ́nìkan tí nǹkan kan òye kan sọ sáà wọn. mo wá arábìnrin kan bẹ́ẹ̀ ah jaza sálẹ̀ sàn rí aṣọ ìtọ́ wọ̀ báyìí ọkànlẹ̀ ó sì lo khimaru ẹ̀ ó lo hijab ìjàlbábù ẹ̀tọ́ dáa tóun náà tẹ́ẹ̀rì pé wọ́n jọ ń ṣe iṣẹ́ papọ̀ ni kò gbẹ́yìn láàrin wọn ara wọn lòun náà ìrọsẹ́ ìwé tóun kà náà ni wọ́n náà ká ìwọ́n ṣe á dìdàkudà ó sì dìdàkudà àwọn ọ́fíìsì tẹ̀ ń lọ yìí nísìnyí ibòmí ń bẹ tí wọ́n ti fìdí kálukú kọ́ wọ́n ti lábẹ́ umara ìtì gan obìnrin lè wọ́n tó bá ṣe kí ni ìwé ẹsẹ̀ lówó mọ́ra ìtì tiẹ̀ ńgbà tó jóbi mùsùlùmí nígbà tó lọ bí iṣẹ́ kó o múra bí sẹ̀rí àti ní. a sì fàṣẹ kòyìn náà bẹ àwọn ní kọ́ńpìnì àtàwọn oníjọba àtàwọn onílé iṣẹ́ ẹ dákun abẹ̀yìn pẹ̀lú ọkọ̀ ọlọ́run abẹ̀yìn pẹ̀lú ọkọ̀ ọlọ́run ẹ já àwọn mùsùlùmí ó múra bí ẹ̀sìn wọn. tọ́lá àwọn kọ́ńpìnì mi náà bẹ yọ yarí yóò ní no ọ̀ gbọ́dọ̀ borí tọ́ba borí kò bò lákàyè àbí yẹn bá borí owó làákàyè ni bí yẹn bá wà borí sí ogun tó ké ló borí. ẹ jẹ́ wọn múra pẹ̀lú ẹ̀sìn wọn ẹ má fara ni wọn torí pé jọ̀gá pẹ̀lú ẹ̀sìn wọn irun rẹ̀ tó fẹ́ máa wò kí n tiẹ̀ ń bẹ̀ tó láfi kọ́ bọ́rí lẹ̀ dandan ni kò rí gbàyà rẹ̀ ni àbí dandan ni kò máa yọjú wo tóbi olómi tọ́wọ́ mọ́ra pé nù ọgbọ̀nà wọ mínísíkẹ̀tì fún kínní nù ọgbọ̀nà sí nílẹ̀ fún kínní ọ gbọ́dọ̀ rí ọ gbọ́dọ̀ wọṣọ ká máa rí àwọn ẹ̀ṣọ́ ẹ̀ kí lọ́kàn pẹ̀lú ẹ̀ṣọ́ obìnrin lóbi àwọn nǹkan wọ̀nyí náà bí o ti bẹ́sìn mu náà nínú làákàyè náà kò bọ́ ọmọlúwàbí mu nínú làákàyè tó jiná náà kò sé kí a sì dá àwọn àlùmí náà káàkiri adá amẹ́ríkà láwọn stéètì tó pọ̀ ń bẹ́ẹ̀ bí o sè bí o sè mélòó sẹ́yìn náà mo wà ní London àwọn obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ń múra Islam tẹ́nìkan kan wọ̀ọ́ tí ìtò béèrè pé síbẹ̀ tí ń lọ bí sẹ́ni á ní á láìtì òun ni kò ń wọ báyìí bóun bá ti ṣe díútì òun kò sí tọkàn ga tí yìí ṣe wá le tó báyìí nígbà tẹ́ yìí ṣètò ọlọ́run tẹ́ yìí ṣètò ẹ̀sìn ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ jọ̀gá ń bí sẹ́ ẹ̀yin tẹ́ jílérí kọ́mpẹ́nì ẹ̀yin md ẹ̀yin mẹ́nẹ́jà ẹ̀yin ọlọ́run fi sáyé kọ̀ọ̀kan nù jọba ẹ fààyè lẹ̀ fóbi mùsùlùmí kó múra ẹ̀sìn obìnrin náà fẹ́ múra bẹ́ẹ̀ ìnira bíi sẹ́ẹ́ ní nsá fún torí ẹ̀ láàfin fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ à ń fọmọlúwàbí sọ à ń fi ọlọ́run àtẹ̀sìn kọ́ yín lọ́rùn ẹ yọ̀ǹda wọn ẹ jẹ́ wọn mú rẹ̀ sìn ẹ má jẹ́ wọn wọnú wàlá tàbárájì náà tábàrújàlì já ilé yẹtìlì òòlá ẹ má má jáde kẹ́ múra bóbi kẹfẹ́rí àkọ́kọ́ ti múra tá a bá pomi ní mùsùlùmá ṣẹ̀ríà ti fún ní kóòdù tí ó fi múra pé mùsùlùmí ni ọ̀ wo ti gbọ́dọ̀ múra ní lóbìnrin ọlọ́wọ́n mọ̀ràn yín lọ́wọ́ ẹ̀yin obìnrin o ẹ̀yin náà ẹ̀kọ́ lẹ́kàn pẹ́fẹ́ sí ẹ̀kọ́ lẹ́kàn ẹlòmíín náà ẹ̀kọ́ lẹ́kàn ẹlòmíín náà rí bí ìnira ń gbàtẹ́ sí òye tí sètáni jòkó sí lẹ́mìí bí n ti ń sọ yìí gan ara ni ẹlòmíín kí làbá yìí ń sọ yìí kí ló kàn ẹ́ ẹ̀sìn kàn mí àbí àfẹ́sìn lèmi nítorí ọba sì rí ọmọ lọ sọ iṣẹ́ ọlọ́run ti ń jẹ́ kò ní ìtumọ̀ kò bú mi ẹni tí ó jí sí ọlọ́run láyà káfọ́fẹ́ láhìí láwọn mọ̀tàlá èmi kò ní bẹ̀rù kẹ́ni kó bu ìyẹn obìnrin náà tẹ́ jẹ́ mùsùlùmí ẹ múra dáadáa ẹ múra ẹ̀sìn ẹ lákòólé kan ẹ̀sìn ẹ jáde bí islam ti fẹ́ kẹ́ ẹ ṣe kíni kẹ́ jáde ẹ múra bẹ́ẹ̀ sì fẹ́ kẹ́ múra ẹ sì gbé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ máa dàgbà wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tẹ́ fi bọ́ sí bí islam fẹ́ kẹ́ bọ́ sí ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí mo yún yé mhm. ẹlòmíín ní sebo ti gbọ́ mi yìí ní sèyí ọ̀fẹ́ bẹ̀rẹ̀ yọ̀ọ́ máa pèsè gbẹ̀gẹ̀rẹ̀ lòun ti bẹ̀rẹ̀ ni ọ̀ kọ́kọ́ náà jẹ́ àbò kékeré o sì máa fi sílẹ̀ kọ̀ọ̀kan tọ́ba ya o tún jẹ́ o ṣe kíni tọ́ba ya kó tún ṣe kíni tọ́ba ya kó di kìmọ́rù ó gbé pẹ̀lú ẹ̀yin àfáà náà tẹ́ ẹ sì máa lágídí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tiyín náà ìgbéyẹn ń darí ibi iṣẹ́ bọ̀ ẹ máa gbọ́ o obìnrin darí ibi iṣẹ́ bọ̀ ọ́fíìsì ní ti ń bọ̀ lọ́ba ya masalasi, nígbà ó ya masalasi, lọ́ba sí báàgì rẹ̀ báyìí lọ́ba mú skáàfù kẹ́hìn ìjábọ̀ skáàfù nìyí o lọ́ba musikafu jáde lọ́nà basa àlá basa àlá lọ́ba tasi káfù mọ́rí lọ́ba wọ masalasi ẹ tún pè ń kèfèrí ah ìmánì kan ló ti wá ìmánì kan ló ṣe kí ni ìbẹ̀rẹ̀ ọlọ́run kan lójú ọmọ pé masalasi lọ́rọ̀ ń ṣe kí ni lọ́kàn ẹ̀ nílé ẹ tún kí dáadáa ẹ bá wo mi ẹ fà yà àwọn obìnrin ṣe kí ni ẹ fi hàn án ọba wa bẹ̀ láwọn kọ́lẹ̀ lẹ́sẹ̀ máa pè àwọn àkíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ajá ọlọ́run ọgbàrún o wọn gba àrùn yìí sẹ́yìn àwọn ọ̀nà tá ń kí tí tá a kọ́ fa gbogbo ibi tó yẹ ká kọ́ fa wọn ọlọ́run yìí sábà bójú wo sábà ẹ máa sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́nà tẹ́ gbà sọ fún tóun náà sọ pé ẹ ṣe ó ti yé mi ẹ sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ tóun náà sọ pé ẹ ṣe ó ti yé mi ẹ wá ní mu ní gbẹ á màláìkọ́ máa ṣépele yín ọba ti gbúre pé wọ́n máa lọ nígbà ẹ̀sìn elépèdé yìí kọ́ lọ́wọ́ sànù ọlọ́run ni ó dé wọn lásẹ̀ bí lọ́rọ́ bíkà bí lè hekimati ẹ fi làákà ìpè wọn wisdom tọ́ da ẹ fi báwọn èèyàn sọ̀rọ̀ wálé mọ́ ìzọ̀ wá sí tọ́ da ìyẹn máa ń ṣe wá sí tí ò da owó èèyàn lọ rán rán rán iná bò iná òun náà lọ sáfù tó fi wá kírun iná òun lọ sáfù tó fi wá kírun iná òun náà lọ sáfù pé wọ́n ní téèyàn bá kírun yọ wọ kò sì máa ń tó dentí ni ó fi gbà kọ́mọ́ ó tún mọ̀ pé yẹn máa borí tí ọba ọ fẹ́ kó níláàrọ̀ tọ́jú síkáàfù mu tọ́jú ẹ̀ sínú báàgì nígbà tó lásìkò tí ó kiri ó ṣe kíni ó kiri tó tún ṣe kíni ìmọ̀ ẹnìkan náà ló fi ṣe yìí ìmọ̀ ẹnìkan kà wá ṣe kíni ó kéré ni ẹ wàá bá da ìmọ̀ ẹnìkan ní àgbàsókè káwọn afáàná ò ṣe kí wọ́n dẹ́sẹ̀ àwọn èèyàn ní jẹ́jẹ́ ẹ̀sìn wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn wọn jẹ́jẹ́ ẹ̀sìn wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn wọn jẹ́jẹ́ ìmọ̀ ẹnì ò lè dọ́gba ìbádà ò lè dọ́gba ìbẹ̀rù ọlọ́run ò lè balance kò lè dọ́gba mm-hmm. láti lọ́jọ́ njọ́ bíi ti rí náà nù lọ́dọ̀ àwọn afa alùsùnà wal jamaa wọ́n ní al-imanu yazidu wa yankus máa lékún yìí sì máa ṣe kí ni yazidu bi ta'a bẹ́ẹ̀ yẹn bá ti ń súnmọ́ lọ́n tó ìmánu rẹ̀ ó máa dàgbàsókè wa bẹ́ẹ̀ yẹn bá ti ń sẹ́ lọ́n tó ìmánu rẹ̀ ó máa ṣe ni àmọ́ síbẹ̀ bẹ́ẹ̀ náà tó ń ti ẹ̀ṣẹ̀ wọn tòun ti gbogbo ẹ̀ náà kókó onú islam lẹ́ẹ̀fi ṣe wọ́n ní bẹ́ẹ̀yàn bàbá bàbá wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní sìn ìtì ń pa àwọn èèyàn lọ bí jàgídíjàgán pọ̀ àwọn irinṣẹ́ tó wà ń ta bẹ́ẹ̀ tí ni ó múra òun nísìnyí obìnrin tá à ń pè sáké sìn sìn bẹ́ẹ̀ bá ní kó múra bẹ́ẹ̀ ní tó bá fi lè gbà pé òun múra bẹ́ẹ̀ bóyá òun nìkan ní múra bẹ́ẹ̀ mi bá táwọn tó máa lọ pẹ́ a ah in fact bí dírẹ́sì yìí mò ń wò pé àṣẹ kò sí o kó má jẹ́ pé àwọn kankan ń ṣẹlẹ̀ sí yín tó tún máa wò rẹ̀ pé àbí nǹkan ń ṣe òun tòótọ́ ni ṣé bó ti rí kọ́ọ̀ni àwọn ọ̀rẹ́ ló tún pè sí mítìnì pé aláti bá kíni ajé asọ̀rọ̀ wa mo lọ́ọ̀rẹ́ kan ládùúgbò wa ó lọ mọ́kà náà ó máa ń lọ dùbẹ́ lọ́dọ̀ ó máa ń lọ dùbẹ́ kí ni múra báyìí náà ó máa ń lọ mọ́kà ó máa ń lọ mọ́kà ó máa ń dírẹ́sì ó máa ń kọ́pẹ́rẹ́tì ẹni bó lẹ́yìn sí afẹ́ máa da kíní borí báyìí wò yìí kọ́dà gan yóò tún rí àwọn àfa aládùúgbò wọn abẹ́ ẹ̀kọ́ ni gbogbo èyí nǹkan ti wó sẹ́tà ń sè bàbá wa ṣe ní àfikà wa ṣe ní tọ́lá wọn ti ń wó iṣẹ́ yẹn ọ̀pọ̀ ju àwọn tí ń bùkún lọ yóò rí àwọn mọ́mù tí ń ṣe bẹ́ẹ̀ yóò rí àwọn afá kan tí ń ṣe bẹ́ẹ̀ yóò rí àwọn aláàjì kan tí ń fi jòyè mọ́sálásí tí ń náwó ojoojúmọ́ tí àwọn rẹ̀ jẹ́ kà lájà wà lájà tí ọ̀rẹ́ wọn wọ̀kú wọ̀ tí ń ṣe kínní kàkí jẹ́ wọ́n bá ṣe lọ mọ́sálásí wọ́n wọlé sí tọ́ da wọ́n tún ṣe kínní wọ́n tún máa lọ jó ní mọ́sálásí ṣe wẹ̀ tó ọkọ̀ àwọn náà lọ́ngbà wọn lọ wọ́n sì tún lé wọ́n tún bọ́ sọ iye eléyìí lẹ̀ wọ́n tún kó sásọ wọ́n fi ń ṣe ayé wọn lọ wọ́n sì ti jó iye mọ́sálásí tẹ̀ wọ́n hó lọ gbáà ní wọ́n ṣe pati. àwọn kan awo yìí ti ń sọ̀rọ̀ súnà ibi pé ṣe nǹkan òṣè léyìí pé tiwọn yẹn ti le tó náà máa wúrẹ̀ pé à ah, irú kí wọ́n á ṣe yí báyìí làáfóò tó wá mú ní ah, ó ti gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni gbẹ̀yìn obìnrin ẹ tún gbẹ̀yìn wọ́n dáadáa ńgbà tó lọ ní wàkàrínà fi buyutikunna ẹgbẹ́lẹ́ jòkó ìtọ́ da junu sẹ̀rí ọ̀wá ni ẹ má ṣiṣẹ́ kò ní ẹ má jáde kò ní ẹ má mísì má àwùjọ bẹ́ẹ̀ bá wá jáde wàlá tabarrajina tabarujali jaili yatilihula bí àwọn kèfèrí ti múra àwọn kèfèrí àkọ́kọ́ ẹ̀yẹ mọ̀ múra bẹ́ẹ̀ tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ lọ bisẹ́ tẹ́ ẹ lọ ọ́fíìsì tẹ́ ẹ lọ sọ́jà tẹ́ ẹ lọ rajà tẹ́ ẹ lọ tajà tẹ́ ẹ lọ sí kọ́mpìnì yín ẹ múra bí Islam ti ní ẹsẹ̀ gíní bó ti ní kẹ́ ẹ múra. sẹ́rí tí àwùjọ bá dáa tá a gbádùn ayé pẹ̀lú àwùjọ wa ìmúra àwọn obìnrin gbọ́dọ̀ yàtọ̀ o ọ̀gá mi ti ń dalẹ̀ iṣẹ́ rú obìnrin tí ó wò lọ́dẹ̀rí ẹ̀rú ẹ máa ṣàkíyèsí àwọn tí ò lẹ́sìn tí a bá fẹ́ polú ọjà obìnrin tó yáyì tójú òòrì tí ò nílẹ̀ ṣe ni wọ́n máa fi polú ọjà kí ló dé torí wọ́n ti mọ̀ pé gbogbo yín náà fẹ́ràn sínà wọ́n wàá fi sínà attract yín láti ra ló fi jásí pé òwò obìnrin wàhálà ni ṣẹ̀rí ọ̀fẹ́ ṣẹ̀rí Islam kò fẹ́ kóbìnrin máa rin òhò anábì dẹ̀ ti sọ fún wa ìwọ tó wájọ́ máa mùsùlùmí ò gbọ́dọ̀ rin òhò tó bá lọ́bi iṣẹ́ jáde tó lọ́bi iṣẹ́ tó ọ gbọ́dọ̀ múra bí sẹ̀ríà islam ti ní kó ṣe ni ẹ lọ lè wọ hadith tí abdullah ọmọ umaru gbà wá kọlọmọkọmọ ayé rọdí aláhu taala ni kọlọmọ ayọnu sí ọlọ anabi ń sọ pé alimẹri àtọ awura obìnrin òhóni tẹ̀yìn ọmọ ni mo ti sọ̀kan náà fún yín rí ti sọ fún yín rí tóbi bá yá yìí dáadáa kọ́dà kó bojú kó lo nìkọ́ọ̀bù bọ́lọ̀ ń bá fi yá yìí sóhun rẹ̀ tó bá sọ̀rọ̀ wà lọ bọkùnrin mi bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ bọ́lọ̀ ń bá fi yá yìí sóhun obìnrin ó bojú fa ó lo nìkọ́ọ̀bù fa ọwọ́ sọ́ọ̀sì fa ọwọ́ jàlùbá fa tó bá sọ̀rọ̀ nígbà míì wà lọ sí bọkùnrin mi ọlọ́run lọ́wọ́ ìyàwó anabi pé ẹ máa sọ̀rọ̀ pẹ̀lẹ́ fayatima alẹ́dí fi qalbihi maradun kẹ́ni wàá lò jọ gbádùn kọ́ lè fara rẹ̀ balẹ̀ tí wàhálà ń bẹ lọ́kàn rẹ̀ ìdọ̀tí ń bẹ lọ́kàn rẹ̀ ẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ à ń bèbí ní gbogbo ara obìnrin pátápátá kí lànà bí pé òhò ni obìnrin mi tó bá síjú tí n bá ń kọjá lọ gbogbo ọkùnrin tí n bá ń kọjá lọ tí n bá ń rojú ni yọmọ wò yọmọ segin ni yọmọ tó o pé ẹ eh, mi lọ yá yìí báyìí ní lọ́yà yìí báyìí ṣé irú wọn wọn àdàrú wọn sí ilẹ̀ kí wọ́n pọ̀ káyọ́ má dàrú md hmm? àti manager mi ń bára wọn jà nítorí obìnrin tó wà ń bíṣẹ́ síbẹ̀ kọ́ ni principal àti teacher wọ́n jà sómi mi bíṣẹ́ commissioner mi pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ torí secretary kan wọ́n ń pọ́dọ̀ mi ní ẹgbẹ́ wa ọ̀dọ̀ kìnìún lẹ́gbẹ̀ẹ́ lọ wọ́n sì ń jà torí pópin òun ṣe kí ni kí ni wọ́n ń jà síbẹ̀ síyàwó wọn ni. anabi ní al-mar'atu awra obìnrin òhò ní wa innaha ẹ̀rọ bìnrin yẹn idha kharajat tó bá jáde báyìí tóbi bá jáde báyìí istashrafaha shaitan shaitan yóò tẹ̀lé ni shaitan yóò mọ mọ́ni tó yẹ pé yes afẹ́ fi ọ́ ṣe fáwọn èèyàn afẹ́ ọ́ ṣe fáwọn èèyàn afẹ́ ọ́ ṣe fáwọn èèyàn bẹ́ẹ̀ yìí ti ń wò tọ́wọ́n mọ̀ sí kí ni tó bá ti jáde ṣètàní ọ̀ tajẹ́ tiẹ̀ lẹ́ẹ̀kan náà ni pé ìwọ rèé n ó fi ọ́ fìtínà àwọn èèyàn lérí ilé anabi ni wa innaha ẹ wá lọ lè mọ̀ o la takunu akaraba ilallahi minha fi qa'ri baytiha kò sí ní tó lè mọ́bìnrin súnmọ́ lọ́hùn jù jòkójòkó nulẹ̀ rẹ lọ tí ọmọ yóò ti súnmọ́ lọ́hùn jù ní kó gbélé jòkó ló fi jásí pé obìnrin èyí tó dáa jù fóbìnrin tá a bá pẹ̀lú bíi mùsùlùmí ni kó jẹ́ ẹni tí ó máa gbénu lé iṣẹ́ tí ó bá ṣe kó jẹ́ sẹ́nu lé sẹ̀ríà ò ní ọmọ ṣiṣẹ́ ta mo tún sọ mo tún tún sọ o lè ṣiṣẹ́ lọ́fíìsì mo tún sọ o lè ṣiṣẹ́ kọ́ńpìnì tó bá wá ṣe yìí náà ti ní ọmúra ó ṣe kí ni ó múra bẹ́ẹ̀ ó múra bẹ́ẹ̀ torí kí ṣètáàní kọ́ má fi ọ́ kúlò ta kí ṣètáàní kọ́ má lò ó ní wàhálà kan kọ́ má kó wàhálà báwọn náà obìnrin mi náà kọlá níyàn bú jẹ́jẹ́ rẹ̀ ní lọ amagba wàhálà ọkùnrin pọ òun náà bọ́ sọ́wọ́ ṣètánì ẹ mọ̀ pé yorùbá máa ń pòwe kan ṣé ẹ mọ̀ wí òun ẹ ṣé ẹ mọ̀ mi náà o yóò ní wọn ní kò jẹun gbádùn lóbìnrin fi gbàdé fọkùnrin ó fi tinẹ̀ ó fi ó ìrora kírẹ́dìtì fún ń sẹ́ndì owó sí ọwọ́ nọ́mbà rẹ̀ ń mẹ́sẹ̀gì rẹ̀ ń wọ̀ṣáàpù rẹ̀ ń ṣe gbogbo ẹ̀ yóò ní wàhálà rẹ̀ tiẹ̀ ti pọ̀ jù òun náà bá kọ́ sọ́wọ́ ṣìtáni níbo ló ti bẹ̀rẹ̀ níbi rírí nàdẹ́rà tún wàbùtí sáàmà tún fasalamu fakalamu famawoye dùn wàlẹ́ kọ́ o wíwò yìí náà ló ti bẹ̀rẹ̀ tọ́ba yá ẹ̀rín ọ̀tẹ̀lẹ̀ tọ́ba yá àwàyé ọ̀nfààní ọ̀tẹ̀lẹ̀. ọ̀rọ̀ wa wáyé bọ́báyá wọn ládéhùn ìbàjẹ́ bẹ̀rẹ̀ níbo ló ti bẹ̀rẹ̀ ibi à ń jáde káàkiri yìí náà ni ìwọ ọkùnrin tọ́ba fi díyàwó rẹ̀ tó ti pé àtìgbà bíi iṣẹ́ àtìgbà tí ò sí bíi iṣẹ́ kò sí bíi tí èrí bíi lọ́lẹ̀ fura obìnrin rẹ̀ wọ́n ti darí ibi iṣẹ́ yóò ṣe kí ni ìjòkó nulẹ̀ tọ́ba darí ọjà yóò ṣe kí ni ọ̀darí ibi iṣẹ́ ọ̀tọ́láwọn ní kíní kan ọ̀tọ́láwọn ní kíní kan ọ̀tọ́láwọn ní kíní kan ọ̀tọ́láwọn ní kíní kan aha kì í sobi dáadáa obìnrin rẹ tọ́ba ti bí ya bùkátà tọ́lọ̀ yìnyín tán ta tọ́ba sẹ̀rí ọlọ́run tó ṣe tán ta tọ́ba ti wọlé ìtọ́jú ọkọ ìtọ́jú ọmọ lọ́kàn kò sí oore níbi omi tó ṣe pé kà láàjà wà láàjà bí ti ń jáde ti ń lọ ti ń bọ̀ ní ọmọ sí fòrò fòrò fòrò fòrò fòrò obìnrin míì òun àtọkọ rẹ̀ pàdé àfijọ́ Sunday njọ Sunday òun òtún ti ní programu tí kò ní ju two three hours láàárọ̀ tí ó fi mọ́ ẹ tọ́ kó fi di pé ìyàwó mi rìn kí ló fi yẹ gbogbo àwọn ọmọ wọlé ni wọn Allahul musta'an làwọn sànù wa wọn bá sọ wípé ẹ̀yin obìnrin ẹ ni Ọlọ́run tẹ́ ẹ bá jáde ẹjẹ ó jẹ́ nǹkan pàtàkì ibi iṣẹ́ nǹkan kan lẹ jáde fún nígbà tẹ́ ẹ bá wá jáde òun náà ẹ kí ìmọ̀ra yín ọba tọlọ́run àti tànàbí wa Muhammadu kẹ́ ẹ fi lè jẹ́ obìnrin lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ ọkọ yìí kò sóore níbi obìnrin tí ò gbélé jòkó kò sóore níbi obì tí egbélé pẹ̀lú ọkọ kò sóore níbi obì tí ó farabalẹ̀ sínú ilé máa tọ́ ọmọ rẹ̀ ó di mélòó báwọn ó di méjìlá èyí tí ó wá jẹ́ tí ó jẹ́ parí àwọn tá a fi mọ obìnrin rí tá a bá rí lára obìnrin tá a máa wò pé sóbìnrin yìí ṣé kìí ṣe pàbùrù wà ní ara rẹ̀ àbí ń ṣe mistake ìtí ó jẹ́ kẹtàlá òun ni pọ́bìnrin rẹ ádámù ìfṣáyì sírì zawj wal umuri l-khassati bayna zawjayn hatta law waqa'a baynahuma furqa wa lam yatahaqqaq wi'am tába pọ̀ bẹ́ẹ̀ lóbìnrin gbogbo tí ń bá ń jẹ́ ọ̀rọ̀ láàrin òun àtọ́kọ ẹ̀ àbáṣírí láàrin òun àtọ́kọ ẹ̀ àbọ̀rọ̀ tí ipa ọkọ láyà papọ̀ tẹ́lómi yẹn mọ̀ sí kò ní sọ fẹ́ nìkankan kò ní sọ fẹ́ nìkankan obìnrin ma pé ẹ bá yí tán ọ̀rọ̀ wa o hmm. ẹ bá rí balẹ̀ wa lálẹ́ àná obìnrin bú nu obìnrin ọkọ ẹ̀ àṣírí òun àtọkọ ẹ̀ kò ní sọ obìnrin mi wọ́ọ̀sì dédi pé ìtẹ́tí mẹ́fà yìí gbọ́ márùn-ún yìí gbọ́ etí méjì ń tiẹ̀ méjì ń tọkọ etí mi ẹyọ kan bẹ́ẹ̀ báyọ̀ gbọ́dọ̀ gbọ́ ni bọ́kọ àtìyàwó ti ń sẹ́nu lé wọn lérí ibùsùn obìnrin rò obìnrin bàjẹ́ débẹ̀ ti rò ṣé ẹlọ́bìn ti máa ń rọrú èso bìíre obìnrin ti ń rojọ́ inú ilé rẹ̀ síta èso bìíre bẹ́ẹ̀ lọkùnrin náà ti ń rojọ́ ìyàwó ẹ̀ síta èso ọkùnrin rẹ̀ nínú tá a fi mọ́kọ rẹ̀ ẹjọ́ ìyàwó rẹ̀ ò ní rò síta gbobi tó kù díẹ̀ káàtó lára ẹ̀ ẹjọ́ máa rán ni bí ọba dábẹ́ yọmọ ara ni onílàáká yìí láyé tí kálukú bá ń sọ̀rọ̀ obìnrin tiẹ̀ tí ọba sọ tiẹ̀ ọkàn ní àdúgbò fọlọ́n ṣe tiẹ̀ rẹ àwọn ìyàwó tọ́lọ̀ ń fún wa yọ lóun fi wọn kẹ́ wa ni kásá máa dúpẹ́ ọ parí ọ̀rọ̀ náà nù onílàáká yìí nù onílàáká yìí nù ṣe é bó ti wí náà ó ní ti farada tí ò èèyàn rí nu lẹ́nu pé ah, ọkọ mi ọkọ mi èyí ló lágbára sọ pé ah hmm, bá a ṣáà kírú mi ò lè sọ ju bẹ́ẹ̀ lọ èmi ò máa ṣàdúrà fún wọn ni o ah tọ́ hmm. ọlọ́njẹ́ mi ń gùn kí wọ́n tọ́jú àwọn ọmọ mi pé ọkùnrin nù ní sọ́kọ̀ lórí ti ń ṣe tí ọ̀dà kí ni ń ṣe fún ń ṣàdúrà fún obìnrin nu àmọ́ wọn dọ́rọ̀ lẹ́tà ìdọ́rọ̀ lẹ́wọ̀ ti ní ah ṣébi ti tọkọ ti ti ṣe nu ah ti wá burú jù bẹ́ẹ̀ lọ bí ẹ bá ṣèrọ́jú tá a ní èmi àtọ́ràn mi ń jò ní ó ní máa bọ̀ sàṣìbí èmi náà gbà ó mọ yálé kaná lójú. sẹ́ẹ̀rì pómi bá ti ń sọ̀rọ̀ ẹ̀ fún ìyàwó rẹ̀ mọ̀ pómi bu ni wọ́n fẹ́ dalí tiẹ̀ náà wọ́n fẹ́ dalí rẹ̀ rú obìnrin rẹ gbogbo ti ń jẹ́ àjọsọ àjọpanupọ̀ sí àsọmọgbọ̀rọ̀ ẹni yé àsọmọgbádùn ara ẹni àsọgbádùn ara ẹni àṣegbádùn ara ẹni àṣemọ́gbádùn ara ẹni gbogbo ní tí nǹkan kò ní sọ síta láéláé yóò máa jẹ́ pé láàrin òun àti tani kọ́dà kọ́dà kọ́dà kọ́lọ̀ wọn padà kọ́ pé wọ́n túká láàrin ara wọn kò ní rò jáde ẹ̀yin ọ̀rọ̀ àwọn sálàfù ni níjọ́ tó bẹ̀rẹ̀ kan fẹ́ fẹjọ́ sun Abubakari ẹ máa gbẹ́jọ́ tó rò ẹ máa gbẹ́jọ́ tó rò ọ fẹ́ fẹjọ́ sun Abubakari bàtàlá ní ọwọ́ àlọ́ ọjà Abubakari yọ wá ní yá Khalifata Rasulillah ẹ máa gbẹ́jọ́ o ìwọ àlífà nẹ́bì ìnẹ̀záwójì sọ̀wọ́mù kọ̀wá ọkọ mi gbogbo òru ni máa ń ṣe náfìlà gbogbo ọ̀sán ni máa gbàwẹ̀ abakari ni waniam ọkùnrin lọkọ rẹ̀ umaru ni ya khalifa innaha tẹ̀síkù nsọkùnrin fa innaha tẹ̀síkù ẹ̀kùnrin sùn abakari ni ìṣe wa ń sọkù èyí ọlọ́kọ̀ kìyàmù lẹ́lí kò fi sí yé àwẹ̀ ọ̀sán kò fi sàwádà èyí ní takọ́rùbù yìí làlá ń súnmọ́ lọ́hùn. ní àlífà ẹ̀yọ̀ ń lọ pọkọ rẹ̀ wá wọn lọ lè pè wá àwọn ẹni rinu o òròjọ́ àbóròjọ́ báwọn nígbà wọn pọkọ dé ọkọ Joko Joko. ní ya ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan Ah, ó ní tí mo sọ náà ni pé ọkùnrin mi yìí rajulun salih ẹni rẹ ni wa innahu sawamun qawwam kì í fi náfìlà ṣeré kì í fàwé ọ̀sán ṣeré Umaru ni ya Abdallah ìwẹ́rọ ọlọ́run ìgbà wo ló ti súnmọ́ bèyí gbẹ̀yìn obìnrin ni jazakallahu khairan ya Umar Umar ọlọ́wọ́ bá ń sọ ọ́ lẹ́sẹ̀ rí. Eh? sọ̀rọ̀ ohun ti yẹ́yìn náà báwọn obìnrin rinu obìnrin wa pé ó sì wá ṣe kínní wọ́n máa ṣe yọ́bọ̀yọ́bọ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ ló wọ́n lè sọ wọ́n fẹ́ẹ́ lọ́jọ́ pé wọ́n máa ṣe yọ́bọ̀yọ́bọ̀ sọ̀rọ̀ rẹ̀ ló ń sọ ọlọ́run kọ́ ọ̀hún kò túnà sí ọkọ ẹ̀ rárá abótú yóò mọ̀rún ti mẹ́rin lé ọlọ́run wọn sàn ọ́ lẹ́sàn-án rí ó tún stop ẹ̀ kò jọ́ sọ aliva aliva ni tọ lọle aliva lọ segin ni ọ̀rọ̀ segin ni ó obìnrin bú ni máa rojọ́ kẹjọ́ jáde kódà bọ́ ti kọ́ra yín gba ìyá kínní mo kẹ́ kó ni ah, kan kọ́ ni gbogbo ń tẹ́kọ́ sí ni wọ́n sì àmọ́ sọ ọba tó kọ pa àjọgbé ọlásìkò tá àjọgbé ṣe kínní ó ti tán ní ebí wọn náà fi ìyàwó rẹ lẹ́tẹ̀ bá bí a ọmọ jùwèríà tí a bá ń béèrè obìnrin wàláhì nàmbà wà ní ọlọ́nkàn kọ́ pàṣípò àwa ti. èwo lẹjọ kẹjọ èwo lèròkèrò èwo nsọkúsọ gbogbo ọkùnrin tó bá jọkùnrin rẹ kò ní í rojọ́ àṣírí òun àtìyàwó ẹ̀ bẹ́ẹ̀ sì lóbìnrin rẹ náà ò ní í rojọ́ ọ́ ẹ wo ọ̀rọ̀ nìsí ní ẹjẹ́ ń sọ dáadáa ó fúyẹ́ díẹ̀ láàrin ọkùnrin sọkùnrin àwọn ọkùnrin máa ń hó díẹ̀ tọkùnrin ọba bọ́ sọ̀rọ̀ débi kankan ti wá wọra yín kò ní sọ̀rọ̀ ìyàwó ẹ̀ fún ọ wọ́n jọ máa pàdé lọ́wọ́ jọ máa pàdé fi ṣe wọ́n kàn jọ máa mutí wọ́n lè máa sọ nǹkan míì ọ yá sọ́dọ̀ àwọn obìnrin púpọ̀ tóbìnrin bá sọ̀rọ̀ wákàtí méjì wọ́n sọ̀rọ̀ ọdún mẹ́ta tóbìnrin bá jòkó tira wọn ní wákàtí méjì tó wọ́n bá fi lè láìkì ara wọn wọ́n sọ àṣírí ọdún mẹ́ta láàrin wákàtí méjì ìwọ ọkọ tó gbé lọ́tọ́ já síbẹ̀ wọ́n ti ta ọkọ tó gbé padà lọ́lé ìjọ kan iná ọ̀rọ̀ tí ìyá wa Asma bintu Yazid gbà wá ó ní Asma bintu Yazid ó wà lọ́dọ̀ anabi wa Muhammad níjọ kan ó wá ní wàrìjálù wà nìsa ọ̀kà ọ̀dùn ìndàhùn àwọn ọkùnrin pọ̀ lọ́dọ̀ anabi tí wọ́n jòkó lọ báyìí àwọn obìnrin náà pọ̀ wọ́n jòkó lọ báyìí wọ́n jọ anabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam anabi bá ní la'alla rajulan yakulu ma yaf'alu bi ahlihi wa la'alla mura'atan tukhbiru bima fa'alat ma'a zawjiha anabi náà yẹn ọkùnrin lẹ jòkó yẹn yóò bí lẹ jòkó yìí o ó ṣeéṣe kárínú àwọn ọkùnrin yẹkúlú máa yẹfu alubi alihi tí ó máa sọ gbogbo àṣepọ̀ wọn àti ìyàwó rẹ̀ fẹ́lòmíì ó yẹ sẹ́ká nínú ẹ̀yọ́ ọkùnrin tẹ́ ìjókòó yìí o wàlẹ́ alamura atan ó yẹ sẹ́ká bọ̀ bìkan náà nù yín tukubiru bí máa fa alatima azawujiha tí ó máa sọ bóun náà ti ń ṣe pẹ̀lú ọkọ tiẹ̀ bá ti rọ́kùnrin tí ó máa sọ tọkùnrin náà ó ṣe é ṣe kárọ́bìn náà tí ó máa sọ ti obìnrin yẹn o ìyá wa asma binti yazid ó ní fa aramal qawm gbogbo àwọn tó wà ń bẹ̀ kan parọ́ lọ́lẹ̀ kan náà ni nígbà nàbí sọ̀rọ̀ níbẹ̀ wọ́n ṣe kí ni wọ́n kọ́ lọ́rọ̀ ni pé ah wọ́n ṣe sim fakulitu asma bintu yasir oyin bá sọ pé wàláhi ya rasulallah onígbà táwọn yẹn dákẹ́ tó pẹ́ títí ló ń bá ní wàláhi ya rasulallah mo fọlọ́ ń bọ́ra ìwọ òjíṣẹ́ ọlọ́run innahunna la yakulna sẹ́yìn àwọn obìnrin tó jókòó yọ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa rojọ́ ọkọ wa innahum la yaqulun àwọn ọkùnrin yìí náà sì máa ṣerú àwọn náà máa rojọ́ náà máa rojọ́ anabini la taf'alu látò nílò ẹ má ṣerú ẹ má wa qala la taf'alu látò nílò ẹ má ṣerú ẹ má ẹ má gbọ́n tá anabi yìí o ẹni tí ń rojọ́ ọkọ lẹ́ntẹ́ ẹ má gbọ́n tá anabi fi jọ àtẹni tí ń rojọ́ ìyàwó ẹ má gbọ́n anabini fa innama dhalika mathalu shaitan laqiya shaytana tan fi tariki fagashiyaha wan nasu yansurun anabi ló dàbí èṣù èṣù tọ́já kọ èṣù ìwà ń lọ lọ́nà báyìí láàrin ibi tẹ́rù ti pọ̀ èṣù abo náà òun náà wá ń bọ̀ àwọn méjì wá pàdé ara wọn ibi tẹ́rù ti pọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí bára wọn sùn bẹ́ẹ̀ anabi ni bí ìyàwó ti ń rojọ́ ọkọ ẹ̀ síta bíi tirinu ni bí èso ti ń bà sùn láàrin ọ̀nà àbí èso ti ń bàyàn sùn bẹ́ẹ̀ lórí níta gbangba tí gbìyànjú àwọn pé ah, ẹ láwọn bẹ́ẹ̀ ti ń bára wọn sùn àní bẹ̀rẹ̀ wọn tirinu ni ìwọ tó ń rojọ́ ọkọ rẹ ọ yàtọ̀ sísù ti ń bà sùn láàrin ta ìwọ ọkọ náà tó ń rojọ́ ìyàwó rẹ ọ yàtọ̀ sísù ti ń bóbi sùn láàrin ti gbogbo ayé wa ń wò ṣé wàá rí tẹ bá wá wọ̀rọ̀ tí ìyàwó Asma bíntì Yẹsídì sọ yìí àwọn àfọ àwọn wa sọ pé nígbà tí ọkọ sọ̀rọ̀ wọ́n ní kọ́dẹ̀mẹ́tì nìsa àwọn obìnrin lọ́kọ́ sọ pé wọ́n ń ṣe èyí ò ní túmọ̀ pé ìwà ọ̀dọ̀ àwọn owó lọ́pọ̀ sí ọ̀dọ̀ àwọn obìnrin lọ́pọ̀ sí kì í túmọ̀ pé àní nínú ẹ̀yìn ọkùnrin náà tí ó máa ṣerú ẹ̀ o ṣé wàá ròbí tí bá wá ń hùwà nì tí ọba dá dótò ń ti bá ti sọ yìí ń túmọ̀ pa burú wà ní ọkùnrin tóun náà bá ń serú ẹ̀ ń túmọ̀ pàbùrù wà lára tiẹ̀ náà ń tà fi mọ obìnrin rẹ̀ njẹ́lẹ̀ kẹtàlá náà kọ́ yìí takagbẹ̀yìn òun ni pé gbogbo àṣírí tí ń bá ń bẹ láàrin wọn àtọkọ etí mi ò ní sékíní kò ní gbọ́ èyí òun náà láti fi mọ ọkùnrin rẹ̀ gbogbo àṣírí tí ń bá ń bẹ láàrin wọn àtìyàwó etí mi ò ní sékíní kò ní gbọ́ ó di mélòó tí mo kà ó di mẹ́tàlá àwọn mẹ́tàlá tí mo kà yìí tóbìnrin bá ń ṣe á mọ̀ póbìnrin yìí obìnrin ni obìnrin tí ò ṣiṣẹ́ eré mẹ́tàlá tí mo kà yìí tí ń ṣèdàkejì rẹ̀ á mọ̀ mọ̀ pa burú wà lára obìnrin yìí náà níwọ̀n bẹ́ẹ̀ ní obìnrin nínú mẹ́tàlá tá a kà yìí ó ṣe mẹ́wàá obìnrin nàmbà wà nù o obìnrin kí mo pè é sẹ́mi kúkú mẹ́ta èyí pé o ẹ sì lè sọ àdìsí ìsítọ́sù bí nìsáyí ẹ lè sọ ọ́nù o táwọn anábì ni ẹ máa tọ́jú àwọn obìnrin ìhà tọ́wọ́jù lókè ni wọ́n ti dá wọn bẹ́ẹ̀ bá lè fẹ́ tọ́ wọn kan ṣe straight ẹ kàn wọn ni ẹ ṣe wọn lè ṣe ni tọ́ ọba lọ fẹ́ kóbìnrin yìí ó kó mẹ́tẹ́ẹ̀ta láwọn kò ṣeé ṣe o ọ̀yàyà pa ni ọlọ́run ọ̀dà kórìí gbogbo ẹ̀ sí wọ́n wà lára rẹ̀ ọlọ́run ọ̀dà kórìí sí omi tó wá se méjì ńbẹ tó se mẹ́ta ńbẹ òun la se ètò èyí tó bá se bi mẹ́jọ mẹ́sàn èyí tó ṣe bíi méje mẹ́jọ ọ balansi èyí wá ṣe mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá ó ṣe tán obìnrin ni gredi one ó gbìyànjú ni náà àwọn nǹkan mi bẹ tí mo wá sọ tóbìnrin mi ń tí ó tó rò pé ọkọ ni kóbìnrin mi ò bú ọkọ kùnrin láì dá ayọ̀ lọ́ka sí ó ní ẹ̀yìn sí bọ́kọ mi ní sí mo bọ́kùnrin lọ́kùnrin ní tí n bá bọ́kọ mi ta ni wàá bú sẹ́ǹpẹ́ kò rí ní láì fi kóbìnrin mi ó yẹ ọkọ rẹ̀ láàrin àwùjọ kò rí láì dá yóò a ah, ó yẹ káwọn tó wà mí ẹ̀ náà ọ̀dà sùnmọ́ náà ó sì wọ́n respect kí n máa respect ẹ̀ tọ́ lọ títí ní sí bọ́kọ mi ni Islam ló sì ní respect yìí ẹ̀sìn ló ní respect yìí sẹ́ra àwọn àìsàn kankan tó kù yẹn obìnrin míì kò fọ́kọ lẹ́tọ̀ọ́ lára ọ̀lẹ kò lè bọ́kọ gbálẹ̀ lára ọ̀lẹ kì í bọ́kọ gba bẹ́ẹ̀dì lára ọ̀lẹ obìnrin mi ò rí tọkọ rò kó dé darí ibi ọkàn ní òkè káàbọ̀ yóò sì máa ṣe díẹ̀ lóńdì láptọ̀pù ẹ̀ yóò wọ́kàn sàn yóò sì máa ṣe díẹ̀ náà kò má kọ́ sàpọ́nlé ọkọ kó bẹ́ẹ̀ káàbọ̀ báwo níbi iṣẹ́ sára yín balẹ̀ sí ń bomi àbí júìsì mo ti bá yín kalẹ̀ mo ti pèpè oúnjẹ yín ṣe ń gbé wa àbẹ́ sinmi náà kọ́ mọ́ gbogbo ẹ̀ ṣe bọ́ọ̀ bá ti wá ń gbọ́dọ̀ yín nísìnyí yóò máa wà lọ́kàn rẹ pé ha hmm, ìyàwó mi yìí yìí mo ti ka gbogbo ẹ̀ mẹ́sàn-án ni òrìṣẹ́ ń bẹ̀. wọ́n sì lómi bu wọ́n lómi bu nìtọ̀ ká máa wá bá ti lé èyí nǹkan kan o kí ni mo wí solution fẹ́ni tí ó níyì tó lómi ń lé táwọn aláìfi ta kàyí wá pọ̀ lára obìnrin inú ilé rẹ̀ kí n solution sẹ̀ríà kò sí ti sẹ̀ríà ò ní solution fún o wa nunazzilu minal Qur'an ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin bẹ́ẹ̀ bá jẹ́ mùmìnì ìwòsàn inú Al-Qur'an ló wà àánú yín tílé yóò fi tò tínú ilé rẹ̀ yóò fi tò pẹ̀lú ìyàwó rẹ̀ inú Al-Qur'an ló mo wá fẹ́ pè yín sákèésí kẹ́ ẹ gbọ́ mi dáadáa tọ́lọ̀ ń bá dán ọ wò pẹ̀lú ìyàwó tó ní ìyí tó la láàrin àwọn tí mo sọ yìí bóun ló ti ṣe tí ó fi balance ẹ̀yin òbí dẹ́ ń gbọ́ mi náà ẹlòmíì lè kàdánwò ọkọ bí ti ń bẹ lára obìnrin mi ní ń bẹ lára ọkùnrin mi tó yẹ hànà kalẹ̀ tó yẹ ṣètánù kalẹ̀ ṣètánù kẹbíir mọ́yàwó lọ́wọ́ nulẹ̀ gbẹ̀bẹ̀ náà téèyàn bá ṣàgbákò báwọn àbọ̀fẹsẹ̀ kọ́ báwọn ìyàwó tó fẹsẹ̀ kọ́ tó fọkùnrin kọkùnrin ọkùnrin tó fẹsẹ̀ kọ́ tó fẹ́ yàwó kíyàwó kí n solution ìpè yín ṣàkíyèsí méje tàbí mẹ́jọ méje ọ̀jẹ̀ solution ìkẹjọ yọ̀jẹ̀ final. àkọ́kọ́ ẹ̀yin ọkùnrin ní kọ́kọ́ bá sọ̀rọ̀ tọ́ba jásípọ̀ ọba fẹ́yàwó ó ti fẹ́ sílé ọwọ́ àkùsà àwọn abitọ́ pọ̀ nínú àwọn tá a kà yí ẹnìkan ò lè ṣe gbogbo ẹ̀ tán àfẹn tọ́lọ́ bá sànú nǹkan kan tọ́lọ́ bá sànú àkọ́kọ́ mbẹ́ ni pé yín pẹ́ ọ́sá ọkọ̀ọ̀kọ́ lọ ní sùúrù kí mo ló ṣe ó ṣe sùúrù ìjà kọ́ wàhálà kọ́ bóbi bá jó wàhálà òní bá fa wàhálà tọ́ba jẹ́lẹ̀ ebu òní bá bẹ́ẹ̀ bu tọ́ba jọ́bù òní bá jà bí ọ̀pọ̀ ní ìjà kọ́ àkọ́kọ́ ń tọ́ ọkọ́ ṣe ní ọkọ ní sùúrù kí lè rí lórí ẹ̀ dẹ́gbẹ́ lọ́wọ́ náà alukur'an aya kan bẹ ti ń sọ pé ní àrùjálù qawwamuna ala nisa bima faddala Allahu ba'dahum ala ba'din wa bima anfaqu min amwalihim kótó wa sọ pé fasolihatu qanitatun hafidatu ọkùnrin lọ́kọ́ tì síwájú ó ní àrùjálù ẹ̀yin ọkùnrin qawwamuna ala nisa ẹ̀yin la fi ṣe òpómúléró fóbìnrin ọwọ́ níbi máa fà dọ́là lọ́hùn bá dà hùn torí ọlá tọ́lọ́hún fún yín lérí àwọn obìnrin afáwọn àgbà sheikh islam ibnu kathiri rahimahullahu rahmatan wasi'a ó ní kọ̀ wá múnà tó wà ń bẹ̀ yẹ ìtumọ̀ kọ̀ wá mọ̀ yẹn tá a lè yàn jókòó múléró òun ní ìgbàmọ́ra tó lè gba ibi tíyàwó rẹ̀ kù mára ló fi múlé dúró. sùúrù ló mú àmúmọ́ra tí tí mo pè ń sùúrù òun ló ní láti máa pè ọ́ ní náà fi ní la yìí jẹ́ ń pè lọ́kùnrin la ṣé ẹ̀mọ̀ gidi lóbi máa bújì òní dáhùn ni ọkùnrin yẹ̀yẹ́ lóbi ó budó ní ó bomi padà sẹ́yìn gidi ọkùnrin gidi bí ẹ̀ bá ń bu ká jòkó tiẹ̀ tiẹ̀ báwo yìí wọ́n bí mi ò ní dá yín lóhùn o ẹ tún bẹ̀rẹ̀ o ẹ ti máa sínú èmi ń bọ̀ ọ̀sọ̀rọ̀ góòlù kan bí oṣù mẹ́ta sẹ́yìn ní n owó rẹ̀ jọ jẹ́ one twenty kó pé mo rí i pé yóò ti wọ one thirty nísìn kọ́kọ́ kó dání ná kó one thirty yìí dání kó dání ná tọ́ba wa bí sẹ́ńjì bá kù kò mú dání bí ọba kù yìí tọ́ba tún lé jẹ́ ní sẹ́kínni n ti ń bọ̀ látàárọ̀ fa kí lára rẹ̀ ó ṣe tọ̀nà owó sóbì. sórí èébú tó bú ọtọ gbàmára àwọn tó ṣe sùúrù ló fi ń jẹ́ kí ni ọkùnrin nù kọ̀wá mà lónìí o ìdí àfi ń sọkùnrin lónìí o ọ̀darí ibi iṣẹ́ tó ti káyà sókè pé ah ìsọwọ́ màá jẹun lónìí máa dé sùn. O ti rẹ̀ mí jù wọ́n wọlé báyìí dé ara burú ara tiẹ̀ ló ń ti gbà yín kó tiẹ̀ dá níbi iṣẹ́ fíìmù ni ń wò kò tiẹ̀ dáná wọ́n á tún wọlé gbé ẹkú lẹ́kọ́ lọ́kàn náà ẹ̀ káàbọ̀ ẹ̀ káàbọ̀ ẹ̀ káàbọ̀ ah, ẹ̀ dákun ẹ̀ jẹ́ ń parí fíìmù yìí mo fẹ́ wo fíìmù yìí tán náà sẹ́wọ̀n fáwọn ti ń ṣe bẹ́ẹ̀ wá ọ̀nà ní omi ọ̀fẹ́ mísì gángan nu fíìmù yẹn ẹ dákun bó o lè rí ọkùnrin ó sì yọkàn ṣe sùúrù nítorí òfin jọkùnrin mu. nítorí òfin jọkùnrin nu ni kò easy ẹ kọ́mọ̀ wá easy kó mọ́ra òfin jọkùnrin tọ́ba wa jẹ ọkùnrin tí ó parí ọkùnrin tó wà lọ́nu fíríjì ọwọ́ abujú ìsì ọwọ́ ni gba eléyìí kò múná jẹ́mi ní òmùtò. ìtumọ̀ àrìjálù alànìsà ìtò òfin jù lọ ló fi ṣe kí ni ló fi hàn ìtò òfin jù lọ tó fi ń jẹ́kọ̀ wá mú náà ọ̀dà àwọn afẹ́ bí ọ léèrè tọba dìde pé orí ẹ̀ ò pé ni mo ní kó bomi fún mi tọba bọ́ síbi inú tiẹ̀ náà kí n léèrè ó sí léèrè ó dàrú ara lékejì ọ̀ àbọ̀ parí ìjà sọ́tọ́ sí ọ mùsùlùmí sùúrù tó sẹ́ńbẹ̀hún tásìrì rẹ̀ bùkún inú léèrè ọ̀dàrú tí àwọn ará àdúgbò wa bọ̀ parí ìjà sóhun làpọ́nlé ni àbíkọjà ibùdó kàfíìdì rí sọ pé níta ń pè ní kọ̀wámú náà tọkùnrin fi ń ṣe kọ̀wámà tí fi ń jọkùnrin gangan ni pé gbogbo àyídá tí ń ṣe òun kó lé ṣe kí ni kó lè gbàmọ́ra kọ́lá tó bá tún bujú ìsìn fún tátí wọn náà mo sinmi díẹ̀ ọ wà gbé mọ́tò rẹ̀ ọ wà wétírì tó bá dá wà lọ́ra ń jẹ wa mo rí pé òun ní ráyè dáná rọ̀ lẹ́yìn jáwá jẹ́ eléyìí mi rẹ̀ bá wa jẹun yẹn tán lọ́wọ́ wà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí kínní tó ṣe yẹn ọ̀dà o bó ní òòrì kí wọn náà lọ látàárọ̀ kó dé kọ́ ọmọ bòǹjẹ tó sì wá nù léyìí tọ́wọ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún kí ni ó ṣe gbẹ̀yìn kí ni ó ṣe yóò rò pé a ah, ó bujú ìsì fún ni lẹ́yìn ìgbà tó ṣe wàhálà láti àárọ̀ lọ tó darí ó tún yẹ tí wọ́n gbé mọ́tò wà á wo oúnjẹ lọ ó tún wá ara tèmi sí kọ̀ wá bùn kọ́ ọ wá bá mi sọ̀rọ̀ ṣé yóò fẹ́ jì síbẹ̀ ńgbà míì aburú ara rẹ̀ ló ń tún ṣe wọn sùúrù ló fi ń tún ṣe wọn ibi tó kù sí sùúrù ló fi ṣe kí ni ni mo fi lákọ̀ọ́kọ́ ń tó ní ni kí ni tí ìbá ṣàlàyé sùúrù wọn ni kò ní yé yín nígbà mo ṣàlàyé débi kan ara yín kọ̀ ẹ kà pé sùúrù sùúrù sùúrù sùúrù ní ti àfi kéèyàn ṣàlàyé sùúrù bí kò ṣàlàyé sùúrù yẹn ọlọ́run sì ṣe rọrùn ẹnìkan ní ha àfi kọ́ ọlọ́run ṣe rọrùn ó ṣòro ṣe fa ìtumọ̀ tó sì fi ń jẹ́ àrìjálú kọ́ wa múnà kíkọ́ wa kì í mọ́lẹ̀ kọ́ máa lù kọ́ wa múnà kọ́hún ẹ̀rọ kọ́ wa èyí ni ò pé wọ́n jagbajagba yìí wọ́n kíníkíníkíní yìí kọ́ wa múnà kọ́hún kọ́ wa múnà ní sùúrù tó ṣe anabiwa Muhammad ó ní lẹ́yìn ṣẹ̀dídù mangalaba nasa ìnàmá ṣẹ̀dídù mangalaba nẹ́fúsàwù ó ní lẹ́yìn ṣẹ̀dídù kì í sálágbára èèyàn mangalaba nasa lẹni tó bu ẹnì kejì ẹ̀ mọ́lẹ̀ nígbà tí ń bínú innama shadid ẹni tá a pè lálágbára mangalaba nafusawo nínú riwaya mi mangalaba gadabawo ẹni tó bò bínú rẹ̀ mọ́lẹ̀ nígbà tí ń bínú tí ò jẹ́ kí ni yóò ṣe ni tí ò jọ jáde èèyàn gidi nu èyí ò ní jẹ́ pọ̀ jọkùnrin nulẹ̀ ọkùnrin gidi rèé àfikẹ́ ntẹ́ fi yẹn ju ẹnu tóun ló fi wá di sẹ̀ǹpẹ́ lẹ́yìn gbogbo sùúrù tẹ́ ṣe òun tẹ́ bá pẹ́ sákìyèsí kí ni ó ṣe kí ni ó ṣe yọ gbọ́ yọ gbọ́ wèrè kóun náà èèyàn ni àṣìṣe lọ́ba tó fi ń ṣe báwọn solution ni kẹ́ wá ṣe kí ni ẹ̀sìn sùn ìwé wa pọ̀ bẹ́ẹ̀ omi gbogbo singlet rẹ ọ̀dà wúrà rẹ tó ń bọ́lẹ̀ tó ń bọ́lẹ̀ ń bọ́ dìjọ ni ń bọ́ tọ́jú ẹ̀ sábẹ́ ẹ̀ wa rò pé ọ yẹ ká sì fà àwọn èyí tá nílé ká tó mú tuntun wọ́n da wúrà mi dà á ah, àti ẹ̀mọ́ ibi tá a kó sí àwọn ọmọ yín ló fi ṣeré nígbà ń kọjá ìlà bẹ́ẹ̀ dì fún ọ. Ah, wọ́n da wúrà mi lọ bí méjìlá àti ìlà kọjá ìbẹ́ẹ̀ dì á ah, àwọn ọmọ yín fi ṣeré ni ó sì sùúrù ọ̀ dákẹ́ ó dákẹ́ ọ wà farabalẹ̀ pé ìyá ṣukura ènìyàn mo ṣàkíyèsí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ nílé mo ṣàkíyèsí àwọn omi yẹn ò sì yọ igbó lọ́wọ́ aráyè mo fẹ́ kọ́ lọ sí supermarket gba ten thousand yìí àwọn ọ̀sẹ̀ tí wọ́n fi fọṣọ tó dáa lọ́lẹ́ ra ó sì kílíà sí ẹ pé èyí tó dáa jù ní ọ̀sẹ̀ kò ju one two lọ sọmọ kó ti kọ́kọ́ jèrè àbí ó jèrè èrè tó jẹ́ ọ̀nà pé a dákun pẹ̀lú èrè tó jẹ tínú rẹ̀ ń dùn pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ọ́ tó bá gbóhùn tó bá lọ kí ni ó ṣe fún gbá sóhun tó bá wà fọ́ tó ṣe wọ́n tó wà nítọ́ ó bá dijọ́ kẹta lókè ẹni pé tọ́ ìyá ṣàkírà sórí kọ́ máa fi àwọn singlet mi underwear mi kọ́ máa fi sí parakọ̀dà o mo máa ma kówó yẹn fún yẹn mo máa kówó yẹn fún yẹn sọ̀rọ̀ ẹ̀ ń pọ́n mọ̀ pé báyìí wọ́n ń tọ́ sí tọ́ra sọ̀rọ̀ pé ò béèrè change mi ò sì béèrè rìsíìtì mi ò béèrè ẹ̀ mo sọ pé mọ́kẹ́tì ló ti ra wọ́n á fún ẹ ní rìsíìtì wọ́n á fún ẹ ní rìsíìtì wájọ wájọ wájọ wájọ kó mọ síbẹ̀ yẹn inú mi ò ní dùn mi ò dẹ̀ ní fẹ́ kí mi pẹ̀lú rẹ máa máa jà mi ìfẹ́ kí lè bá gbóná kò tọ́sẹ̀mí rẹ bá a ti jọ jẹ́ mùsùlùmí tá ń gbé kára lẹ́kẹ̀jì máa bá wa parí gbogbo àwọn behaviors rẹ̀ yìí lè bíjà o dákun mọ́ síbẹ̀ máa wọ́n wá farabalẹ̀ wí fún kí ni ó ṣe yóò kọ́ dúpẹ́ pé ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe gan kí ló ń náà wá ṣe yóò yí padà kí ló yí padà sùúrù rẹ ni mo fi ní kó o lè jáde kọkàn kó o bàjá kọkàn obìnrin mi ń ṣe lábẹ́ àìmọ̀kan obìnrin mi ń ṣe lábẹ́ ayọ̀ obìnrin mi ń ṣe lábẹ́ agọ̀ obìnrin mi ń ṣe lábẹ́ ìbínú abẹ́ kí mo pé ìwọ náà ń ṣe mọ̀ tó ìgbésẹ̀ kan tó ọ̀sẹ̀ ní fi ń se fi ń se o ti ń bẹnu ẹ̀ tọ́ba ti wá rí i pé wọ́n náà ń hùwà re òun hùwà re òun fi dáadáa dí ìtọ́wà lọ́kàn tiẹ̀ náà kí ni ó ṣe. mo fi ní sùúrù làkọ́kọ́ o sùúrù làkọ́kọ́ sùúrù làkọ́kọ́ bí ọba lè ní sùúrù inú ilé rẹ̀ ọmọ gbóná obìnrin tí ń ṣàṣìṣe ọwọ́ aka burúkú tí ó sì yẹ kó ṣe kí ni kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó di mẹ́ni ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá rí alákìyèsí pé obìnrin mi yìí inú wà tí wọ́n ń kà yìí ọ̀pọ̀ lára rẹ̀ ó ṣe sùúrù láwọn kọ́ nítorí wàá fi tẹ̀lé sí kejì tóun ló fi da ọwọ́ kàdúà kí ni mo pè é àdúà lọ́kàn ṣe rí ìyàwó tájọ gbélé tá a sì fẹ́ gbádùn ìsẹ̀mí ayé ìyàwó tájọ gbé tá a fẹ́ bímọ kọ́mọ ó ṣe ń nàka sí pọ́mọ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ìyàwó o tí ó bá jẹ́ ìyàwó ò ní gbádùn ayé rẹ tí ó jẹ́ kò ní bímọ fún ọ àwọn ànábì Ọlọ́run ò ṣeré wọn ṣeré wọn mọ̀ Ibrahim aleyhi ọba wa o abúlé ìyàwó tó fún wa ọmọ tó bá bùn wá jẹ́ wọn ó jóbi gidi ọmọ gidi ó tọrọ ìyàwó gidi wọ́n máa ṣàdúrà nípa ọlọ́mọba yí padà ọlọ́mọba yí padà bó o kí fájìrì tán ó ṣàdúrà fún bó o ká yìlá tán ó ṣàdúrà fún bó o ṣe kì í amúlẹ́lì ó ṣàdúrà fún ọmọ ìyá rẹ mùsùlùmí ni bó o kọ́ lẹ̀ bẹ́ẹ̀ lómi náà bá gbé sẹ́kọ́ndọ̀rì wàhálà tọ̀rọ̀ náà ni kíkọ̀ kọ́kàn àdúrà lọ́kàn ẹlòmíì ló tún sọ ọdún ní rọ́bì abúlé mi ladunka duriyatan tayyiba ọlọ́run fún mi lọ́ọ́ máa re ṣé ìyàwó búbu ẹbí máa re ìyàwó rẹ yóò bí máa re ìdí ń tọrọ máa re òun náà ìdí ń tọrọ ìyàwó rẹ dimnen lábẹ́ bẹ́ẹ̀ àdúrà lẹ́lẹ́kejì o ọmọ sàdúrà ni ọmọ sàdúrà ọlọ́mọba túnṣe ọlọ́mọba túnṣe ibi tó kù sí ọmọ mẹ́ṣẹ̀ fọlọ́hún Muhammad bí òun àtàwọn ìyàwó rẹ̀ bá ní gbọ́nmi sí omi òtó ìmọ̀ gbọ́wọ́ lọ́wọ́ lérí báyìí nínú rìwáyà mi yóò gbọ́wọ́ lé wọn léjìká yóò máa ṣàdúrà wà á dìbò ghaydaha wà á yídìhà minal fitan ọlọ́run wò bá a mú bínú rẹ lọ mo ti ṣètà ni o tẹ́wọ́ gbà fún wà á dìbò aniha ghaydaha bá a mú bínú rẹ lọ wà á yídìhà minal fitan má jẹ́ kí fìtínà tẹ́wọ́ gbà fún bá mi sọ́kò nù wàhálà àti fìtínà kí ìyàwó rẹ bá kú díẹ̀ káàtó solution àkọ́kọ́ kí mo pè é solution kejì ńkọ́ solution ẹ̀rẹ́ kejì nu oyinsepo àwọn máa da lérú ọwọ́ dá wa lálẹ́ solution ẹ̀rẹ́ kẹta téèyàn se fóbìnrin sórí bí bá a ti ka mélòó la kà láburú lẹ̀ kan béèyàn bá ń ṣe yọmọ jóbìnrin tí ó bá ṣe yọmọ jẹ́ òbí bu sànkí mẹ́ta lára kà omi ń bẹ nù àwọn obìnrin inú dáadáa mẹ́ta láwọn yóò ṣe mẹ́wàá mélòó ló kù tí yóò ṣe obìnrin nàmbà wà nù omi ń bẹ́ nù wọn mẹ́ta àwọn oníṣe kò ṣe mẹ́wàá sẹ́wọ̀n kọ́ gba ọgbà yìí níbi tibí náà òun náà gbọ̀ngàn bíi kejì abẹ́ẹ̀kọ́ tí wọ́n bá wá jọkọ̀ orí tó fẹ́ tún ṣe òfìsì òrùn yẹn ju ẹ̀ òdi mẹ́ni ọ̀ ń ṣàdúrà fún òdi mélòó ìgbésẹ̀ kẹta ọ̀ máa fi dáadáa tó ṣe hàn án kí mo lọ́ọ́ máa ṣe ọmọ fi hàn ọ̀rọ̀ tó da ọ̀rọ̀ tó da ntọ́sí tó da ntọ́sí tó da lọ́ọ́ máa sọ ò ní máa sọ yìí tí ò da lápèjúwe ìwọ gẹ́gẹ́ fúnra ẹ kì í dáná fún ọ àmọ́ bá dé kí ẹ lè mọ̀ pé èèyàn rí ni bí ti ń wọlé ni ọmọ jáde ni ọmọ díkà ni ọmọ sọ́jọ́ ni ọmọ ìwà mọ̀lẹ́bí ẹ ń pẹ́ kò sígbà tá a máa débẹ̀ yẹn ọmọbìnrin yẹn máa tọ́jú wa gan ìwọlé bí sì ń pọnú lé sẹ́wọ̀n kó mi mí rí bẹ́ẹ̀ tí ó fẹ́ káwọn èèyàn oríhun ní tí ó sì máa ọkọ lé mọ̀ iṣẹ́ rẹ̀ kan ló ṣe òun iṣẹ́ ẹ̀bù kan ní ṣe sí nínú iṣẹ́ rẹ̀ ọ̀kan lèyí tó ṣe ti ń jáwé ayé ni kó ṣe òun náà nínú iṣẹ́ ẹ̀bù ọ̀kan ní ṣe sí tí bíbí pọ́nú lé tó ṣe lájẹsílẹ̀ tí ọ̀dáná fún ọ tí ó sì sùn kalẹ̀ tọ́ba wa bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó da lọ́wọ́ abaso gbọ́dọ̀ ń fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ní waqulu linnasi husna ọ̀rọ̀ tó da ni ẹ máa pẹ́pẹ́ Ummu Juwairiya ń bàtà lè jọba tú kálá lẹ́nu ọlọ́run jọ lálùbáríkà àwọn ọmọ rẹ̀ ó sì aha nítorí o sì lónìí jọmí lójú nínú ìyàwó tá à ń fẹ́ nínú ẹbí yìí nàmbà wà ní ọ nínú gbogbo ẹbí wa yìí sórí bó ti pété nàmbà wáhùn yẹn sọmọ kó wọlé gbọ́n ìwọ àbúrò gbọ́dọ̀ gọ nàmbà wáhùn wọn ò pété fún yàwó rẹ o. E, ètò nìyí o kí ni mo pè é ètò nu aha sórí bó ti ṣe lónìí wàláhì bó ń tọ́jú àwọn mọ̀lẹ́bí mi tó ń lọ tó ń bọ̀ gbogbo ọkàn mi àdúrà ní sí fún ọ sẹ̀kú dáadáa tó ṣẹlẹ̀ ń ṣe kí ni ẹ̀ tó wá ń fẹ́ lójú kọjá bó ti ṣe ma kí inú rẹ̀ ọmọ ṣe. mo dùn ní. ọ wà dákun dáadáa báyìí afẹ́kọ́ máa tẹ̀lé ara wọn. àwọn àpòrò àkàtì wọn jẹ́ lẹ́ẹ̀kan kí mi náà máa rírò ẹ̀ jẹ́ láàárọ̀ láàárọ̀. èyí tó tiẹ̀ wá jọ mí lójú jù ńgbà tó wá kó àwọn adìẹ yẹn sínú kí ní tó wá ń rúùsì ẹ̀ tí ń yí báyìí tí ń yọ mú ni ah bí wọn bá lọ tán ó yẹ kí mi náà máa ríru adìẹ yìí jẹ o. sẹ́mọ̀ pé kílẹ̀ sẹ́mọ̀ pé ẹ̀ ń fi dáadáa tó ṣe bẹ́ẹ̀ yẹn bá sọ fún yẹn pé òkú ṣe kí ní tún ṣe yóò mójútó àbí òní mójútó làyín ṣàkárí tún ẹ̀ dúpẹ́ yìí tó ṣe nìyí kò wá ní jásíkì gbogbo mẹ́wàá tó kù tí ọmọ ṣe wọn ẹ wàá gbàgbé mẹ́ta ti bí sẹ́wọ̀n kí mẹ́wàá ni ọmọ ṣe ó sì máa mẹ́ta ti ń ṣèwọ́n náà ẹjọ́ máa mọ̀ pórí ṣe ẹ máa fẹ́ lójú fún un ẹ máa tún ṣe fún un ẹ máa fi yòókù ṣe kíní ẹ máa fi kún un nígbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ní alukur'an subhanahu ó ní wà kólélé ìbáàdì ẹ sọ fáwọn irú mi ti mọ̀ dá yẹ kúlú lẹ́tí ìyá ahsan ọ̀rọ̀ tó dáa ní kẹ́ máa sọ lẹ́nu ìdí tí mo fi ni wọ́n sọ̀rọ̀ tó dáa ni pé inna ṣaitana ẹ̀rí ṣaitan yanzagu bainahum ó fẹ́ dàrin wọn rú tẹ́lẹ̀ ṣaitan fẹ́ ṣe kíni dàrin wọn inna ṣaitana ṣaitan yìí sì ní káànà lil insani aduwan mubina ọ̀tá tó fojú hàn ló jẹ́ sáwọn èèyàn tẹ́tẹ́lẹ̀ torí náà ń kọ́ tẹ́ bá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dání máa ṣe kíni torí ṣètáni fẹ́ dáa ẹ bá fi lè sọ̀rọ̀ tó burú ṣètá ni ó bomi sí i kí n lè rí ọmọ ṣe lè rí ọmọ dàrú ọlọ́ni ẹ máa sọ̀rọ̀ tó dáa torí pé ṣètánì tẹ̀ tẹ́lẹ̀ ọ̀fẹ́ dàní yín rú ṣètánì sì ni ọ̀tá yín tó kílíà ni tó lé ìyàwó jáde ní ọkọ tó ọkọ àti ìyàwó ká tẹ́ bá dénú alukur'an ẹlẹ́ẹ̀bá tọ́lọ́hún sọ pé wala tastawil hasanatu wala sayyi'a dáadáa taburú kìí ṣẹgbẹ́ ara wọn dáadáa jaburú lọ aburú kéré sí dáadáa ọlọ́run wa ni sẹ́mi pé èyí tí mo ní kí wò ó ṣe tọ́ba ṣe dáadáa òun sọ pé dáadáa mo ní kó ṣe padà èyí tóun ti ń ṣe bọ̀ láti ilẹ̀ kí ló kọ́ rẹ̀ wa ni edfa billati iya hasan bí èèyàn bá saburú fún ọ fi dáadáa jarọ. fa idan ladhi bainaka wa bainahu adawatun ka annahu waliyyun hamim ẹni tí ìwọ àti ẹ̀ tó yẹ pé ọ̀tá àárín yín kò nírú bá lò bá lò bí ẹni pọ̀ rẹ̀ tímọ́tímọ́ nìyí ìyàwó rẹ̀ yìí nìsín láti jẹ́ ẹ̀ẹ́dógún ní tíyàn lódì kí ni ìyá rẹ̀ àtàwọn àbúrò ìyá rẹ̀ dé sí ni kí pé láti sáà kí dẹ́gbẹ́ rí yín wá ń bí àwọn kí wọ́n ìjẹ́ lòdì bó ti rí mọ̀lẹ́bí rẹ̀ ní wá ń kólé ní ń kóta ní ń pè ọ́ bí ẹ̀mẹ́ wá torí kí wọ́n lè rí lóbìnrin ní kálọ́kùnrin tó burú ni yóò ní má pè mí ìjẹ́dógún lè ta ti kíra gbẹ̀yìn sẹ́mà bẹ́ẹ̀ àmọ́ lọ ni ọmọ ṣe bẹ́ẹ̀ fáyidálẹ́dì baynaka wa baynahu adawatun ka annahu bá a lò bí ẹni pọ̀ rẹ̀ tímọ́tímọ́ ni ọlọ́ni wàmáyúlá kọ́ha ẹnìkan ò lè ṣe tí mo wí yìí illa alladhina sábàrù àfọ́sùrù wà máa yìlá kọ́ha ẹnìkan ò lè ṣe illa dhu haddin adhim àfẹ́ni tí ó jèrè lọ́dẹ̀ mi ọlọ́run tẹ́lẹ̀ wọ́n sì tóbi. àbí òṣòro ṣe ni. kóbìnrin náà burú jù bẹ́ẹ̀ lọ tọ́ba balùwẹ̀ báyìí kí ni ó ṣe kóbìnrin gbogbo aburú tá à ń pọ̀ wù náà kọ́ pàdé sí la kọ́ má bà lò bí mo ti wì kí lòun náà ṣe tọrọ tí ọba wa rọ wa lóògùn keje oògùn keje ló lànà lọ́wọ́ yìí àkọ́kọ́ ni kíni ẹ̀kejì ni kíni ẹ̀kẹta ni kíni ọ̀rọ̀ tó dáa kí mo pé ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dáa lẹ́ẹ̀ máa sọ ẹni máa sọ aburú pé ah, ó ṣe rí báwọn ó ṣe rí báwọn ojoojúmọ́ kó ṣe rí báwọn nígbà tí rí bá ń bọ̀ dákẹ́ ọmọ wò ó wò ó mọ̀ wò ó mọ̀ wò ó gbogbo aburú jíjẹ́ ọmọ wò ó níjọba wa ṣe dáadáa wa péjòkó ah ìwọ ló ṣe báyìí lónìí ọwọ́ á dáná àárọ̀ fún mi ah mo jẹun àárọ̀ láago méje ah mọ̀rẹ́ lálùbáríkà gbogbo àwọn ọmọ tó bí ọlọ́run ṣe wọ́n lọ́bọ̀ ọmọ ọmọ òun náà máa pé àmì àmì àmì àmì pé aha àtọ̀kùtọ̀ mo ti ṣàdúrà fún yìí mo fẹ́ kádùá yìí ọmọ lọ báyìí láàárọ̀ láàárọ̀ sẹ́wọ̀n àpótí mi náà ni pé kóúnjẹ náà máa ṣe kí ni. àmọ́ wàá gbóúnjẹ ká ẹ lọ́wọ́ nítọ̀ adúpẹ́ o ẹnu ka yín lónìí bí n tá ń kú fún ọ látijọ́ yìí nù òun ló sì nà mọ́ padà yóò nà mọ́ padà ni kí ni ilé ọmọ ṣe lóòótọ́ òbí bú ni àlóbìnrin ni gbogbo tí ń ṣe òun ṣiṣẹ́ rí ní tó fi ń jọkùnrin tó fi jẹ́lẹ́kọ̀ọ́ tó jíyàn gidi sí ni kò gba sẹ́hun ní àwọn aṣẹ́ bóun kó ṣe kí ni kò gba lọ́wọ́ rẹ̀ anabi wa muhammad ó ní man kana yuminu billah wal yawmil akhir faliyakul khayran aw liyasmut ẹ̀yin náà tiẹ̀ má gbogbo ẹ̀ anabi ni man kana yuminu billah ẹni bá jẹ́ múmìnì tó ń yanjú pẹ̀lú ọlọ́run tó ń gbọ́lọ́ngbọ́ sam wal yawmil akhir tọ́gbà pálíkì àmà ń bẹ falyaqul khayran ọ̀rọ̀ rẹ ni kọ́ máa sọ aw liyasmut àbí kò sí kíni kò dákẹ́ nígbà wọn bá tà nábì wá sàdísì yìí fọ ṣé ibo wọn ti fẹ́ kó ló gan sọ́dọ̀ àtà ló ti máa lónìí bẹ́ẹ̀ ọba bẹ̀rẹ̀ sẹ́ ibo ní ti bẹ̀rẹ̀ sẹ́ inú lé ni falyaqul khayran ìyàwó rẹ lọ́kọ́ sọ̀rọ̀ sínú lé nítorí bá fi wá sọ̀rọ̀ ọbú wọ̀lú yẹ́sìmù tí ó sì dákẹ́ láì fi jojúmọ́ jojúmọ́ fóbi wàhálà ni ilé ọmọ gbóná òun náà máa burú sí yóò mọ̀ pé tí a bá ti gbére wọn bá mi ń bẹ̀ tí a bá ti gbére wọn bá mi ń bẹ̀ sọ ma kó n lé burú ara rẹ̀ ni àmọ́ ọ̀rọ̀ rẹ̀ ló ń sọ ọ̀rọ̀ rẹ̀ ló ń sọ ọ̀rọ̀ rẹ̀ ló ń sọ kí láburú yóò máa ṣe yóò máa dínkù ó di mélòó tí mo kàn. Hmm? ó di mẹ́ta ogun kẹrin táwa ń lò sínú omi bẹ́ẹ̀ ogun kẹrin táwa ń lò sínú wọn wọ́n mọ̀ wá sí wáàsí fún un kí mo lọ́mọ sí fún wáàsí wáàsí àwọn wáàsí wo lọ́mọ sí ó gbé òní gbé ń bí má rí mi fi má èyí gbé wáàsí mẹ́fọ́ bí yẹ́n ṣe bẹ̀rẹ̀ àrífín ni tọ́ bá gbé ń bẹ́ẹ̀. <laughs> bẹ́ẹ̀ kó ti gbé àmọ́ màá bu mi má èyí gbé wá sí mbẹ́ ibi tó ti gbé wá sí pẹ̀lú ẹni jẹ́ abẹ́rù ọlọ́run jẹ́ asekínni jẹ́ abẹ́rù ọlọ́run ẹ máa ka àwọn ayé abẹ́rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà ló ti kàwé obìnrin náà ló ti kàwé nísìn bó bá ti ń darí bọ̀ ó ti ra tíra díìsì tó dáa lọ́wọ́ ìwọ gbé ìbò òun náà gbé ìbò gbogbo àwọn ìwé dáadáa náà wọ́n translate nísìn

ọlọ́run nísì náà da ọlọ́run lásán kásán ọ̀dá ọlọ́run ní kinní kan ọ̀dá ẹ̀ ń lò ó ibi tẹ́ ẹ ti ń ké lọ́run náà lẹ́ẹ̀ ti ké débi pé ọlọ́run ní amọ̀mọ̀ bọ́kọ òun tó ti gba ti ìbẹ̀rù ọlọ́run jò ní tọ́gba tìrun tó ní mẹ́nì sí tọ́gba tàwẹ̀ tó ní mẹ́nì sí tọ́gba tàlùwàlá tó ní mẹ́nì sí níjọ́ tẹ́ ẹ bá kéde bẹ̀rù náà ìwọ kọ́ fún pé mọ́ fúnra ah kíní yóò ṣe kíní àṣẹ ń torí kò mọ́tà náà bí wí tẹ̀tẹ̀lé nígbà tó sì gbé fún ìbẹ̀rẹ̀ ọlọ́run ti wà ní nígbà tí máa ń gbọ́ pé obìnrin ti máa hàn ọkọ lé mọ̀ nílé ayé àwọn obìnrin àlìjẹ́nnà wọ́n mọ̀ sọ fún pọ́lọ́ wọn bá tiẹ̀ jẹ́ ẹjọ́ kéwú débẹ̀ náà ni òun náà ni ọkọ̀ ká pé wọ́n sọ pé àwọn obìnrin àlìjẹ́nnà wọ́n máa ṣe pèlè tóbi bá wá òkú tó bá wá rí pé yóò tó fẹ́ kéwú nù lé wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pépé wọn mọ tọrífà yóò ní nà ìjọ sunday táwọn aráyè yìí òjá máa lọ wá sí àbí tó náà bá náà yá ṣé kájọ lọ náà ni àlọ ẹ ẹnso ṣé bí ẹni akalọ ni ẹjá lọ ntí ọba dé wá sí náà nù ntí ọba dálkọ náà nù bí ọba sì àdálkọ yóò máa gbọ́ ntí òun náà ń ṣe tí ò ṣe kíni tí ò dáa bọ́lá ọba tún ṣe tó bá jẹ́ lóko àwọn ẹni rẹ yóò tún bá àwọn obìnrin pàdé táwọn tó ń sọ̀rọ̀ rẹ yóò máa wo rẹ pé àṣé mi ní ìdá níjọ́ tó náà bá rí rẹ̀ pé ọ̀dà láwọn ọ̀rọ̀ lọ́n ti ń gbọ́ kí ni ọ̀fẹ́ ṣe nígbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ olóbìnrin ó ní fáyì dúró náà ẹ̀sẹ̀ wáàsí fún wọn ara wáàsí nù tóbi bá burú títí títí wáàsí là á rọ̀ ọ́ òun ni ń sọ ń ni pé gbogbo yín tẹ̀ ń wá bí ẹ gbọ́ mi dáadáa àti gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà káàkiri kálukú gbọ́dọ̀ ṣètò ibi àyè ẹni ọlọ́run tíyàwó rẹ̀ ó ti máa gbọ́rọ̀ ọlọ́run tí ọlọ́run ọba fi ìbẹ̀rù ẹ̀ sóbì lẹ́mí èmọ tí ọ̀hún ọdẹ ẹ̀kọ́ ṣe rí àwọn wáàsí yẹn ìtú obìnrin ṣe tóbi bá gbọ́ wáàsí débi kan tọkọ bá ṣe yóò ní ah! ntọ́ dánwò yìí ah, tọ́ ìbá ṣe tọ́lọ́run ọba rí rẹ̀ kí ló tún ṣe ń bẹ̀ ń wá sí i ló fi jásí pọ́kùnrin gidi kò ní í sọ obìnrin rẹ̀ lẹ̀ kọ́kàn máa lọ ọ́fíìsì kọ́ máa dé kọ́ máa lọjà kọ́ máa dé kọ́ máa tajà kọ́ máa wọlé sùn yóò níbi tí ó fi sí tí ó ti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ sì ṣètò ọ̀rọ̀ ọlọ́run sínú ilé yín ọmọ pa aburú ńlá ni fún ọ aburú ńlá yín ti ń dalẹ̀ lẹ́nu tó mọ̀nú gbogbo àwọn kẹsẹ̀ ti fíìmù tó ń kó wálé àwọn kẹsẹ̀ ti lórí tó ń kó wálé fíìmù ti ń wo yín ti ń wo ń bẹ̀ tó bá pírátìsì ẹ̀ lára ayé rẹ̀ bàjẹ́ ẹ̀yin náà sọ ti àwọn omi fíìmù fún mi ni wọ́n ti lọlé ológun lọ wo fa àbí ẹ̀kọ́ ni tí wọ́n lọlé àfa lọ bẹ aláfa ní iṣẹ́ àbí ìjọ lọlé pásítọ̀ lọ gbéṣẹ́ fún pásítọ̀ àbí ìjẹun wo mẹ́rin kan àti ti ń lọ yálè àbí ẹ̀kọ́ ni àti ti ń dalẹ̀ ọkọ̀ tí ń jípa ti lọ àbí ẹ̀kọ́ ni tọ́ba gbogbo kìnìún tán bóni ó ti lò bóni ó ti lò àmọ́ kọ́ wàrà àwọn kẹsẹ̀ ti wá sí àwọn àfẹ́sìn àwọn àfa sunna àwọn àfẹ́sìn kọ́ máa pilẹ̀ nulẹ̀ rẹ kọ́ máa gbọ́ kọ́ máa segin ni kọ́ máa tún gbọ́ kọ́ máa gbọ́ kọ́ máa tún gbọ́ kọ́ máa gbọ́ kọ́ máa tún gbọ́ kọ́ máa wo fídíò àwọn àfẹ́sìn tí ń ṣe wáàsí máa wo sí di wọn nǹkan nǹkan igbá wo kí lòun náà máa ṣe wàláhì yóò máa yí padà kó lè jáde kọ́kàn ìgbésẹ̀ di mélòó báwọn ó di mélòó ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún àkọ́kọ́ ká ṣe sùúrù abẹ́ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ àdúrà ẹlẹ́kẹta ńkọ́ ẹ́ ká máa sọ̀rọ̀ dáadáa fún un ẹlẹ́kẹrin ńkọ́ ẹlẹ́karùn-ún ẹ wá sí wá sí sí wá sí sí wá sí kọ̀ wá fẹ́ràn kí mo ní kọ̀ fẹ́ ṣe ẹ wàá yí wá sí òun padà sí àwọn ìlérí tọ́lọ̀ ń ṣe fẹ́ni tí ń hùwà tí ń hù ẹ yí wá sí yẹn padà sí. Si àwọn ìlérí tọ́lọ́run lérí fẹ́ni tí bá ń hurú wà tí ń ṣe kíni tí ń hù yẹn yá lágbájá yóò jùmọ̀ là ń lọ sí halkọ ó dẹ̀ ń gbọ́ tí wọ́n ń sọ pé ìfirunkunu sẹ̀rí ọ̀farama mọ̀pá nàbì sọ pé làánà lọ́hùn lè wá sílá wọlé mọ̀sítọ̀sílá wọlé wá símá wọlé mọ̀sítọ̀símá ànábì ní kọ́lọ̀ ń bá lé gbogbo obìnrin tí fi irun kùnrùn sóhun létí ègbè ọlọ́ni ó yí wá sí padà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó máa sọ àwọn ìyà tí ń bẹ́ ń bi ìwà tí ń wù tí ò sí kínní tí ọ̀dà ìyá alágbájá sọ́ọ̀mà pọ́lọ́ sọ pé wàkárnà fi buyutikunna wala tabarrajna ẹ má jáde bí kèfèrí jáde sọ́fẹ́ di kèfèrí ní tóun tóun síra lẹ̀ jáde káàkiri àwọn kèfèrí wọná ọlọ́ni mọ̀ wọná yóò wá di pé máa dẹ́rù ìyá ọlọ́mba ẹ̀rù kí mọ́lẹ́ máa dábàá ṣe mọ̀ pẹ́tẹ́ kan wá sílẹ̀ ń ṣe eléyìí ẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń dẹ́rù ìyá ọlọ́mba gbogbo àwọn wà títí wà ń sọ̀rọ̀ ìyá ọlọ́run tí ń dẹ́rù ọlọ́mba yẹn máa pilẹ̀ fún bẹ́ẹ̀ lẹ́ máa kele àyà fún bẹ́ẹ̀ lẹ́jọ́ máa kánú òwe ẹjọ́ máa ṣe gbogbo ẹ̀ tí ó bá tí ó bá wá da gbogbo wàhálà ọ̀hún tó tó continue tí ó wá continue wàhálà àkọ́kọ́ ẹ ṣe sùúrù ó wò pé àwọn ta lè ń tàn ẹ̀kejì ẹ ṣàdúà ẹ ṣàdúà ṣàdúà ṣàdúà ṣàdúà ó ti níye ọjọ́ níye àsìkò ẹ kọ̀tínú náà ni ṣètánì ara rẹ̀ ọ̀jáde nígbò ya ẹ wá ń sọ̀rọ̀ tó dáa lẹ́nu abẹ́ẹ̀kọ́ nígbà ọ̀ya ọkàn wá sí abẹ́ẹ̀kọ́ nígbà ọ̀ya ẹ̀ ń júwe àwọn ìlérí ọlọ́run fẹ́ni tí bá ń hurúwà tí kọ́ wá dá dúró ntọ́wá kan ni pé ẹ wà límítì bẹ́ẹ̀ ti máa ríra yín limitation wà nbẹ sẹ́rẹ̀ ní tíyẹn bá ń rí oníjojúmọ́ tí ọba sì fẹ́ láàrin yín tí ó kí tẹ́ bá ti ríra yín lẹ́ẹ̀mọ̀ jà lẹ́ẹ̀mọ̀ jà lẹ́ẹ̀mọ̀ jà tọ́ba darí bí sẹ́ ìjà bọ́ ọ fẹ́ lọ bí sẹ́ ìjà bẹ́ẹ̀ bá sùn lálẹ́ ìjà bẹ́ẹ̀ bá jí làárọ̀ ìjà gbogbo sọ̀rọ̀ wá lò ọ wà límítì àti máa yọjú sí i torí pé bẹ́ẹ̀yàn bá ń jìnnà sí rẹ ni ọkàn máa wá rẹ ni anabi ní zurigi ban tẹ́sídẹ̀dì hubban máa bẹ ọ̀rẹ́ wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìfẹ́ ọmọ ṣe kíni kò ní di pé ọmọ pẹ́ díẹ̀ kó tó wọlé tí ọ̀n kájú wọlé níjà fi ń wáyé ó jò ti sinmi kó ti rẹ̀ kó tó wọlé sọ̀n kó tó jáde nífi ráyè bọ̀ ọjà ó tètè máa ṣe kíni kó tó jí ó ti ṣe kíni. kó o tó wọlé o ti ṣe kíni fún ẹ̀ ní wọn pé ẹ wá gbélé ah a bá wá ń gbélé tà lálàáfíà ah ṣébi sẹ́nà lẹ́ wá sùn lánàá ah tí ń darí bọ̀ tilẹ̀ su wọn yàdọ̀ àbúrò mi ó sì pé salamu aleykum bó mo sùn lánàá ọ̀dọ̀ wa lásán sùn mo wọ pé tí n bá wọlé gbọ̀ lásìkò ó tún bá mi jà ó sì ti rẹ̀ mí mo wọ pé kí n sùn lọ́dọ̀ àbúrò mi òun náà mọ̀ rí pé lágbájá máa ń yẹra ń yẹra ń yẹra òun máa ṣe kí ni ọ̀ máa sọ fún pé ìwà tó ń wù ní mi ìwà tó ń wù ní mi kí lóun náà máa ṣe ń gbà náà ẹ àdìsí zurgi ban tẹsidẹdi hubban ẹ máa bẹ̀rẹ̀ ayé wò lẹ́kọ̀ọ̀kan kọ́ máa jẹ gbogbo ìgbà ìfẹ́ ọmọ lékún bẹ́ẹ̀ bá wá ṣèyí náà tí ọ̀ wá ràn tọ́lọ̀ ń sọ náà lọ́kọ́ ni pé fàámsìkú hunna bil ma'ruf aw sarrihu hunna ẹlògùn kínní kọ̀ràn ẹlòkejì kọ̀ràn ẹlòkẹta kọ̀ràn ẹlòkẹrin kọ̀ràn ẹlòkarùn kọ̀ràn ẹlòkẹfà kọ̀ràn ẹ̀keje ni kẹ́ yọ̀ǹdẹ̀ sẹ́ni pọ́nà jìn ẹnu yẹn bá lu mẹ́fà yìí fún tí ọba ràn sọ wúlò mọ́ mo bẹ̀yìn náà lè lè sọ́sẹ́ kí ni sọ wúlò mọ́ ládùúgbò wa máa sọ pé alkayyu akhiru dawa ká fi iná jóra òun nìgbẹ̀yìn ogun egbò mú ọ o ti fi kánsù o ti dá sí i abẹ́rẹ́ tátánọ́ọ̀sì wọ́n ti fún ọ o ti fi kinní sí o fi kinní sí ah kinní yorùbá máa ń ṣe ń náà wọ́n máa fi kinní lé náà wọ́n máa fi ṣe kinní kinní òun gbóná wọ́n tún fi ń jójú egbò ìnira di mélòó kọ́ ọkọ̀yàwó náà ìnira ni kọ́ ọkọ̀ fún wọn náà kọ́ ọkọ̀yàwó rẹ̀ ìnira ni àmọ́ ńgbà tí ò sí fọkànbalẹ̀ tẹ́mi ó fi wá bọ́ wàhálà jojúmọ́ fìtínà jojúmọ́ lọ́sàn-án lóru ọmọ èké dabe wúlérí torí ìyàwó lé rẹ̀ alikayu akiru dawa kéèyàn wá yọ̀ǹda rẹ̀ ńgbà náà kóun náà sẹ̀mí àlàáfíà kí wọ́n náà sẹ̀mí òun nìgbẹ̀yìn o tẹ́ẹ̀bá sì wáá yọ̀dọ̀ obìn ọlọ́ọ̀ni tẹ́ẹ̀bá fẹ́ wọn fa amusiko hunna bil ma'ruf ẹ fẹ́ wọn dáadáa aw sẹ́ẹ̀rì wò hunna bẹ́ẹ̀ bá wá yọ̀ǹda wọn ẹ yọ̀ǹda wọn dáadáa ó pé jòkó ni pé ipá mi ò ká wàhálà yìí mọ́ mo rò pé gbogbo n tó nídìí lára ọkọ ò sí lára mi mo sì fẹ́ kí wọn náà rí ò rí bẹ́ẹ̀ yóò da níbi tá a bá túká ọlọ́run lè forí síbẹ̀ fún ọ kó fi síbẹ̀ fún ọ̀sálàmù àlèkùn mo fún ọ lóṣù mẹ́ta ṣe nǹkan oṣù mẹ́ta kọ́ máa lọ tọ́ba wa lọ two point five million ní mo bùn ọ bí mo ti mánu ah, ten million ní mo bùn ọ bí mo ti mánu ìyẹn wá ní ju two fifty lọ bí mo ti mọnu èyí ò ní gbẹ̀yìn pátápátá mo sì lérò pé gbogbo wáàsí tí mo ṣe yìí béèyàn ọba fi lò kínní tí ọba fi lò kejì tí ó lò kẹta kí ló yẹ kó bí náà ṣe kí ló yẹ kó ṣe béèyàn bá wá lo mẹ́fẹ̀ẹ̀fà àbí mélòó ló mọ̀ ká tí ọba fi wá yí padà nínú làákàyè gẹ́gí lọ́kàn ọba tó sòbí ẹ fẹ́ yàwó òun náà ló sòbí kínní ká tó wá kó ìsàkàgbọ̀ntàsí gbogbo ntàmúwá lọ́tà là ń ṣe kínní lamẹ́rin wa mo bẹ̀rẹ̀ wọn balẹ̀ kí ọlá má jẹlẹ̀ wọ́n dàrú àwọn obìnrin Ọlọ́run bá wa tún wọn sí àwọn ọkọ Ọlọ́run tọ́ wa náà sí Ọlọ́run tọkọ sí túnyàwó sí Ọlọ́run bá wa táwọn ọmọ sí Rabbana hablana min azwajina wa dhurriyyatina qurrata ayunin ij'alna lil muttaqina imama Rabbana hablana min azwajina wa dhurriyyatina qurrata ayunin waj'alna lil muttaqina imama mo bẹ́ẹ̀ lọ́nbọ̀ lórúkọ ẹ̀ tó dáa jùlọ àtàwọn òròyìn ẹ̀ tó ga jùlọ gbogbo ọkọ tó dáa ọlọ́run má bà wọ́n gbogbo ọkọ tí ò dáa tún wọn ṣe gbogbo ọkọ tó dáa ọlọ́run má bà wọ́n gbogbo ọkọ tí ò dáa tún wọn ṣe gbogbo ìyàwó tó ti dáa ọlọ́run má bà wọ́n gbogbo obìnrin tí ò dáa tún wọn ṣe gbogbo ọkọ tó dáa ọlọ́run má bà wọ́n gbogbo ọkọ tí ò dáa tún wọn ṣe gbogbo obìnrin tó dáa ọlọ́run má bà wọ́n gbogbo obìnrin tí ò dáa tún wọn ṣe gbogbo obìnrin tí ò dáa tún wọn ṣe gbogbo obìnrin tó dáa ọlọ́run má bà wọ́n jẹ́ Rabbana hablana من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي هب لي من لدنك ذرية طيبة ربي هب لي من لدنك ذرية طيبة ربي هب لي من لدنك ذرية طيبة ربي هب لي من لدنك ذرية طيبة lásìkò yìí gbogbo ẹni tí ń sunkún ọmọ ọlọ́mọba bùn gbogbo ọkọ àtìyàwó ti ń sunkún ọmọ ọlọ́run bá bùn ọlọ́mọ gbogbo ntọ́ bàjẹ́ lára wọn ọlọ́run bá wa tún sí wa aslahna lahu zawjahu innahum kanu yusari'una fil khairat wa yad'unana raghaban wa rahaban wa kanu lana khashi'in wa aslahna lahu zawjahu innahum kanu yusari'una fil khairat wa yad'unana raghaban wa rahaban wa kanu lana khashi'in wa aslahna lahu zawjahu innahum kanu yusari'una fil khairat wa yad'unana raghaban wa rahaban wa kanu lana khashi'in ربنا لا تزغ قلوبنا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 Daru Naim International School is at 8 Ibijokeoke Street, Paraline Box Stop, off Last Week Sherry Road, Lagos, Nigeria. Phone 070 868 Daru Naim International Schools.